وأحسن بهدي محمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والسلام عليكم ورحمة الله تعالى وبركاته أدعوكم ورحمة الله ọba tí ó sì ọ̀pọ̀lọpọ̀ orí ẹkùn wa ọba náà ni a dá ọpẹ́ fún ọ̀dọ́lọ́wọ́ bá ọlọ́pù sọ̀rọ̀fáàrẹ kó mọ́sálá ìgbà ọpẹ́ náà lọ́wọ́ wa àwọn orí tí ọlọ́mọ ń ṣe fẹ́lá ẹ̀wọ́ ìtí ọpọ̀ ni ìtí kò ní ṣe é kà ní bí kòránì ti sọ ọlọ́ni wa ń ka ó du nẹ́gbẹ́ta wọ́ọ̀hí látó sóòrà ní ẹbá fẹ́ máa àwọn ọlọ́ni kò ṣe é pé nìgbé kò ṣe é kà ṣùgbọ́n tí ìyàbá ní ẹ̀jà ìwòrí lára jẹmá tó bá wúrẹ̀ ẹ̀ látòkè kan lẹ̀ wípé láti ogójì ọdún ọgbọ̀n ọdún ló ti wà kéèkù kéèkù ní tẹ́mà sọ pé ọlọ́run ti nǹkan tí ò ní kàn bẹ̀rẹ̀ ẹláwùjẹ́ nìyẹn láwù ìpínlẹ̀ jẹmá àwọn bá lẹ̀ Yorùbá wọn ní bí ẹ̀dá bá mọ núrò ó gbọ́dọ̀ máa ọ̀pẹ̀ ẹja ọlọ́run máa ń gbà gbé orí orí tọ́lọ̀run ṣe fẹ́ dáa tó sí ìfojú rí ni tàbí tó wà sí sílù àdínkà ní ìkọlọ́run sórí fún ìyàkó mọ̀ sí ìfojú rí láì alkùnrin ti sọ fún wọn ní sóra tó lukman ọlọ́ni alantara annallahu sakhkhara mo rọ sọ́mà àti tí ń bẹ sọ́mà àti ilẹ̀ àti tí ń bẹ nínú rẹ̀ mo rọ fẹ́yìn ọmọ èdè yẹn mo wá da aṣọ orí mi aṣọ àánú mi aṣọ ọ̀kẹ́ mi mo wá da ábò rí èyí tó ṣe é fojú rí inú orí ọlọ́run àti èyí tí ṣe é fojú rí ọlọ́run ni mo ṣe gbogbo ẹ̀mí ẹ̀rí tí ó ṣe fojú rí nínú ìdẹ̀ra ọlọ́run ọba ni àbí ẹ̀yẹ dápọ̀ nǹkan tí wọ́n ṣe nínú ọ̀kan bẹ́ẹ̀ káwà sọ bó ṣe jẹ́ fún ọyá tí wọ́n mọ ilẹ̀ fẹ́ gbé ní lọ́wọ́ ni gbogbo ilẹ̀ fẹ́ kàwé pálí ti fún ilé ti fún fún tàbí gbé àbí ọwọ́ ìdí fún ọmọdé ìdílé bá fi á dojú kọ àwọn tẹ̀ ń ka tẹ̀ ń fẹ́ ṣe lórí wọn kí náà bí kí ni bí ẹgbẹ́ barakallahu fikum yẹpẹtẹ rí ní mìíràn jẹ́ ní àmì ìlà ibi dúnìyà inú bẹ̀rẹ̀ ọlọ́mọba tó tóbi láyé yẹpẹ náà jẹ́ kanú ẹ̀ tí bẹ́ẹ̀ rẹ̀ bọ́ gbogbo ẹ̀ka dáradára láyé ó kọ́ ní tẹ́yẹ̀ kan òrí rẹ̀ rí yẹpẹ ọ̀pọ̀n yẹpẹ náà ni bẹ́ẹ̀ rẹ̀ bọ́ gbogbo àràkáńdá yẹpẹ náà làwẹ́ ìlà tẹ́lẹ̀ wàá sí ni ti pín ibùsùn tayé nìkan bẹ́ẹ̀ ni bàbá kálukú bá ti lójú olórí

Àtàmọ̀jú àwọn òkú wọn káàkiri lẹ́yìn. A ti gún ẹgbẹ́ látẹ́rẹ̀ ní ẹgbẹ́ agbájú bá tẹ́rẹ̀ ní ìjọba. Wọ́n tó kàn máa tẹ́ káàkiri, wọ́n lè máa tẹ́lẹ̀ alọ́run kí wọ́n tàlẹ́ pẹ́. Yẹ̀pẹ̀ tó rí ọlọ́ni àbórí ọlọ́run tọ́jà máa. Tó tẹ́ka bí ò tẹ́ka, kò tẹ́ka. Ìwọ́n ló kún fún orí ọlọ́run jẹ máa, tó jọ ká <laughs> ọlọ́dọ̀mọ̀ yìí ní tàtà bí lò nínú àárọ̀ tẹ̀lé ní tàtà bí ilẹ̀ tó tó sún ìní ọlọ́dọ̀mọ̀ yìí ní tàtà lò ọ̀rọ̀ tó lè ní pé tómi ọba sí lára jọmọ́ arágbòkú náà nìyẹn omi ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́sẹ̀ ní láyé ọlọ́dọ̀ ajámọ́ látara omi wọn lè ṣe pẹ̀lá ìrògbé láyé ilé máa ń dà yẹn láàbójú lásọ̀ tá a bá ń dáwẹ̀ kì í ṣe ibi òǹgbẹ ni a ṣe ń bá mi ká lọ jàmá ìyẹn ló pàtó yá pé tá a bá ní ìsinmi kódà bí èèyàn bá lérò bí i oúnjẹ tó bá ti oúnjẹ bọ́lẹ̀ jẹ̀mọ́ tí bá ti bá ní òkùnkùn òkèrè méjì mẹ́ta tí ó fi wọn kéré ẹ̀bá wọn omi oúnjẹ yẹn gùn ní lọ nọ́mà omi ní ó sí ọ̀nà ọ̀fun lóbi ó fi lọ déédé ara ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni ẹ̀rẹ̀ dàbí ló là lọ́bí ọmọ mi sí yóò wá kó mi tẹ̀lé tí yóò bá wá tètè wá amú nǹkan tó bá lọ wọ́rọ́ bí tó rọ̀ omi tẹ̀lé ìnáwó orí ọlọ́run tí ò fi kàlẹ̀ ó wà pọ̀lọ̀bẹ́ pọ̀lọ̀bẹ́ pọ̀lọ̀bẹ́ ẹ̀ àwọn tí a sàyí tó sí fojú rí táà lè kà á tọ́ta ní ilé ọ̀ká lé ìmọ̀ra wa lọ́wọ́ táwọn yẹn láwọ́ á di èyí tí kò sí fojú rí mọ́ èyí tí a rí pàkàtà ìtọ́lọ̀ ní mo ṣe é ta ọmọ náà ṣe sọ́yìn náà ni ó lè wá pọ̀ tó ní ìtọ́lọ̀ mọ́jọ́ ọ̀gá jẹ mọ́ rẹ̀ inú ga jù ní tọ́lọ̀ máa ń ṣe fẹ́ gàrí náà lórí Islam tó ìgbàgbọ́ abẹ́lẹ́ ọmọ bàbá ìgbàgbọ́ náà sí Islam náà tọ́lọ̀ mọ́jọ́ kó bàjẹ́ mọ́ rẹ̀ أصل فيها وإنما أجاب البركات والخيرات والمسرات أصل البركة فوقني أصول دنوني أصقوا جوني especially from the world of Mazato. Askur Mazato, Askur Mazato, Askur Mazato, Askur في أبو رواديز أبي غيرة عبد الرحمن بن صخر الدوزي الجملي رضي الله تعالى عنه وأرضاه لما ليونس وبنى قل النبي محمد صلى الله عليه وسلم tí oṣù Ramadan bá wọlé dé báyìí yóò máa sọ pé àtàkùn ṣáàrù Ramadan ṣáàrù mubarakun ó ti lé wá bá yé oṣù Ramadan oṣù alábàákà alábàákà náà ti wú pọ̀ tó lọ́mọdé kó fò wá lọ́mọdé kó jẹ́ ti wá الإمام أبو من رمضان Bàbá yìí ní kí wọ́n bá sọ fún àwọn tó mẹ́rin oṣù ààrẹ ìpé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí fún yìí. Tó lẹ́ rí tí wọ́n sọ̀rọ̀ ni pé Ọlọ́run sílẹ̀ fún wa ní èdè ìtẹ́sí 24 hours. Fún wa lò láyé ọjọ́ ọ̀padà sáyé kó wá bọ́ sínú Ramadan. Káfí rí Ọlọ́run kó nípa. Ọ̀sùn ẹ̀nà àwọn wá lọ àwọn ojú ìwọ̀ sàárè báyìí. Ọlọ́run mọ́sálá ìjẹ́kẹ́ ni ogun. Kó wá gùn kó mọ́gùn lórí àkọ́mọ́gùn lórí ìtakùtọ̀lọ́ tí ṣe oṣù ọmọdún ọlọ́run kí yé mọ́sọ̀rọ̀ yìí fún wa ní ṣe ẹ̀sùn pé inú ẹ̀ kó sì bá gbé ní ọ̀sùn fún wa. ara tí ẹ̀dá máa wá ń sínú ọmọdún ara ìná nìyí tí a kó lọ́wọ́ jọ fún ẹ̀. wọ́n bèèrè lọ́dọ̀ àdébò wa mọ́sánmọ́ sọ́mọ́ bá wa rí wọ́sánlá máa hàn áàpọ̀ ní sọ́ọ̀hìn ní àjẹun aláláàbẹ̀ tẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí náà náà ọlọ́run ìdájọ́ gbogbo ní ìrẹ́jẹ̀ máa àwọn ta múlú rẹ̀ láwọn tẹ́ta ìrántí ọlọ́run náà lábá débi ọlọ́run kọ́ gbá ń jọ tuntun wa àwọn kí àwọn ìyá wa ní wọn sọ́kàtú ọ̀sọ́rẹ̀ ṣẹ́yìn الفالحين وأبسطة الفالحين جعلني الله وإياكم من الفالحين من المفلحين أما يا ولي فونديشن الفالحين فرمضاتي وصليت في عواقبي ونحن أغنيري Uh, ilé ìkan ní àkọ́kọ́ kìí ṣe ìgbé ìyé ṣẹ̀kẹ̀ sábẹ́ àwọn ọmọ tó wọ́n ṣe lópin tí wọ́n lọ́nà yàyé sí wọn ó sì bá ogun gbìyànjú náà jọ ṣẹ̀kẹ̀ uh, wọn àfihàn púpọ̀ ní èrè tí wọ́n ní kí a gbé yẹ̀wò ètò tí a mà tí gbogbo wa náà mọ̀ náà uh, mọ̀ ilé yóò bá ṣùgbọ́n ká ṣe wọ́rọ́wọ́ òun náà ni tí ọlọ́run ìkó èsì lọ́dọ̀ ẹni tí ó bọ́ lọ́wọ́ ọba bọ́ òun náà ni ọ̀rọ̀ àdúrà àdúrà ṣíṣe àdúrà ṣíṣe bí èèyàn bá máa ṣàdúrà wọ́rọ́wọ́ ló sì ṣàdúrà tí pátápá ló ṣàdúrà tó láàrin ọ̀rọ̀ ń gbọ́rọ̀ mi yé jọba àdúrà yìí náà ni wọ́n fẹ́ kí á gbé yẹ̀wò ká sì kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ọlọ́mọba kó má ṣàlàyé fún wa sọ lọ́rùn kó sì fún wa bóyí wá fún wa sí i ẹ̀rí àdúrà ṣíṣe tó pàtàkì púpọ̀ ní wọ́n tó ń pàtàkì tó lè ẹnu tí àwọn èèyàn tí wọ́n gbà lú àwọn èèyàn ní jìbìtì láàrin àwọn mùsùlùmí àdúrà gẹ̀ẹ́kan ẹ̀fà tó lè já sóhùn gan ní nọ́mbà wán wọ́n bá ní wọ́n fi ẹ̀sìn gbáàyàn wọ́n fi ẹ̀sìn fún ìyàwó rúgà jẹ̀má níbi àdúrà ní wàhálà fẹ́ pọ̀ sí i orí ìjọba kọ́lé tí wọ́n bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ lórí àwọn tí wọ́n ti ṣẹ̀sìn ṣáájú wa ìrẹ́lẹ̀ ó ń bẹ̀rẹ̀ yahudi yẹ ti wọlé ń bẹ̀rẹ̀ yasọ̀rọ̀ níyà lérí àwọn yahudi ni àtàwọn nasọ́ra yìí ẹ̀ ọjọ́ tó ti pẹ́ ẹ̀rí pé kí èèyàn tọrọ àforíjì ọlọ́run sì foríjì sára àdúrà ní àdé sọ́ra àdúrà ẹ sọ́ra jama sára àdúrà ok mo wá fẹ́ lẹ́sìn mo fẹ́ tó bá ṣé tó láti lè ké sọ fún màmú wa kí rí màmú kí tó tó bá kí tó tọrọ àforíjì ẹ nínú ti wà yìí débẹ̀ ọ kódà kò ní ìdíkọ́ mo sọ fún bàbá gbogbo etí ọkàn wọn rárá nìyẹn ìyẹn ń bẹ láàrin ẹrú àti sáré àtọ́gbà tó dáa ṣùgbọ́n láàrin àwọn ọ̀nà sọ́ra kò rí bẹ́ẹ̀ níjọ́ ìjọ́ níjọ́ ìjọ́ ní tó fi wá jì sí náà ní kò tí ìkan lè jì sí náà ẹ̀ ní ọba tó ẹ̀fẹ́ tó wá ló ń fẹ́ tú wa kódà kó mọ gbé nàìjíríà yìí bí ó ti gba písà àti ra ilé tètè ní orí oòrùn ní Vatican City láti pàdé wọ́n wá jẹ́rẹ̀ ó ti wà níjọ́ ìjọ ọmọ ìtọ́ ní láti rí àforí yóò lè tọrọ àforí yẹn wájú fóòfù nínú rẹ̀ bá ti rí orí dínà tó tó bá nígbà wọn sá wọn sóòrùn wọn fi wọn rárá rí wọn lálà tí wọn gbà rí wọn lè ní kó bu jí ìrere lọ káàkiri ibi tó dé yóò dúró náà ní kò tó kẹ́kọ̀ọ́ padà yé ló wá dúró síbẹ̀ nílé dúró bí ọdún kan nílé dúró sí mẹ́fà tó wá tún wá dé wọn tó Nígbọ́n ọba wá kan yóò wá fúnlẹ̀ wá jẹ́ báyìí wọ́n rò ó ta òróró lé lórí, ọ̀hún wá ló ń tọrọ àbòyìn ìmọ̀gbé láyé ayé rẹ̀, wọ́n ti ká jìyẹ ẹjú mọ́, àdìbọ̀ wọn ní wọ́n, wọ́n wá jáde àti orílẹ̀-èdè àbòyìn ìmọ̀. Pẹ̀lú owó náà ní kí n ṣe pàtọ́fẹ̀. Wọ́n gbá wọn, wọ́n gbá wọn, wọ́n mú wọn rógà, wọ́n mú wọn rógà, ẹ̀sìn wọn ìgbàgbọ́gbà ní ìgbà tó dé lẹ́rùn kan ló ti báwọn ará àdúnà ìyàrí àríkọ̀tán ní ìyàrí wọn ló dé lọ́wọ́ tó ní ìdẹ̀mọ̀ kẹ́ríkà tẹ́kọ́lárí sí ìpínlẹ̀ kọ́tà ń gbọ́wọ́n wọn nílá ìrìn ìyàwó lè fara belé ìmọ̀ wà láti yà ipò ọdún pé ìsìn gbogbo àwọn ètò yìí pátá ẹ̀wọ́n lè dúlé ìjọsìn lọ àfihẹ́sì tó lájọ mọ́rọ̀ ní ẹ̀fà wàrà sílẹ̀ táwọn tó túbà rẹ̀ kọ́lọ̀ mọ́ bàá dá sọ́rọ̀ wàrà wọn èyí tó dá sílẹ̀ ló mú wájú rẹ̀ ọ̀dọ̀ tí wọ́n láti di kan fọ́tà àti ọ̀pọ̀lọpọ̀ ló káàkiri rẹ̀ àjẹkùbọ̀ wọn àwọn ni agbá lọ́pọ̀lọpọ̀ àmì rẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n fi orúkọ àdúrà tí wọ́n ń gbáwọn èèyàn wọ́n fi ń kó wọn róga Bàtàbálà àbábọ̀ jẹmà nítàbí wà rí gẹ́ àríkàlá ìfẹ́gbẹ̀rẹ̀ gẹ́ ẹ̀wọ̀ látàrí èyí tó ní wọ́n bí tọ́lọ̀ bá fún wa lásìkò dé, fọ́lọ́n kọmọ́ sọ́lá ìgbà ọgbẹ̀ náà jọ sí fún wa. Àjọ́wà, ma yóò dá àbíhìn lọ́hù subhanahu wa ta'ala nínú ọkọ̀rì wọ̀jàmọ́wó alẹ́gẹ̀ẹ́yà. Ìtàbí ọlọ́run, tàbí ìtàlọ́dọ̀ ọlọ́run, òní wọ́n pè ní àdúrà. Ìdílárúwá náà ni, ṣùgbọ́n ti bí ti yóò ṣùgbọ́n yóò bá rẹ̀ gẹ́gẹ́ ní ìjìnlẹ̀ rẹ̀ ti tọrọ nǹkan ẹ́ lọ́dọ̀ ọgbọ́ ṣùgbọ́n àdúrà jẹ́ ti gba èdè ìlọ wà tó bá ti lọ bẹ́ẹ̀ kó ni àdúrà gbágbáwá là ń sọ ẹjọ́ ìjẹ́ mùsùlùmí náà ń sọ bó ni ìta fẹ́ ń di ọlọ́run náà gbé ní àdúrà tó bá pọ̀ náà yóò máa jẹ́ àdé àdé àyíyàtú àdá ìpínlẹ̀ kejì méjèèjì ọ̀nà ló lè والدعاء وهي الإخوة الأسلحة النافعة إما هو وقوم سيدا في جابون بشيادية آه، الدعاء لفيت نمبر ون الذي يمكن أن يتصلح به الإنسان المؤمن يتم سنة من صورة عليه يتم من بيعين كوجة تقول من ليس يمين وهم سيلاك الدعاء لنمبر ون والذي لا يخجر الغريب ولا عجيب يعني ذلك الخلاف العجيب والجليل إنكار جاتون يفقون لبرا فوقه ومن أجواء في الشيطان من الجمال إنه مجمرة للخير ومضعدة للشر Ìfẹ́ wọn sọ dáadáa mẹ́rẹ̀dá tó máa ń gbé lábúrú jìnà sẹ́dá tó dàbí àdúrà ṣíṣe ó fẹ́ mọ́tò bí ìrọ̀ ṣàtò alfàndì. Bí ìfà fẹ́ ní fàyọ̀balẹ̀ láyé ẹ̀ yóò yóò bẹ̀rẹ̀ wá dúrà dáadáa. Àdúrà bẹ̀rẹ̀ ní ìjọba lè jẹ́ alùmẹ̀kún lè hàn mẹ́ fárọjá ni wọ́n mẹ́kún lè jẹ́ fi mọ́kọ́rọ́já ni. Gbogbo ìbànújẹ́ ìgbìmọ̀ tí bá ń bá ìláyé àdúrà ti máa ń sọ ìdùnnú mọ́ ẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ bí àbá wà nínú ọ̀fọ́n pẹpẹ nínú ìdánilè àdúrà ó sì tuni sílẹ̀. Àdúrà àdúrà jama ọ̀la ọ̀rọ̀ ìlágbára púpọ̀. Ọ̀pọ̀ tó fi súnlẹ̀ ومسند الإمام محمد بل في أدب المفرد للإمام البخاري اللهم بني يونس بن من حديث النعمان ابن بشير اللهم بني كنعمان بني كبشير بني àwọn ilé ìgbìmọ̀ sí dáadáa lójú ayé ń sí ọlọ́run àti lẹ́yìn ọlọ́pàá ní ọdún gbogbo wọn. ẹ̀rí náà máa ń rí lọ́wọ́ ṣe ó là lọ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam àdúrà anábì sọ̀rọ̀ ní ọkà oní àdúràwò owó ní ẹ̀dá rẹ̀ àdúrà tẹ̀rí ni òun náà ní gbé ìgbésẹ̀ yìí gbogbo ìjọ ìtẹ́ta bá lò ní tí ò bá ti sáàdúrà ń bẹ́ẹ̀ ẹni òsùn lọ àdúrà náà ní kéni àdúrà náà ní jọsùn ó nígbà lọ́bí sọ́nà yẹn tán anábìrin tọkọrọ́hù ìṣe ìtọ́ ẹ̀ka tó bá tẹ ìrọ̀ tó wù níbẹ̀ láti kó jẹ́ kẹ́mi yẹn tó balẹ̀ sí tí wọ́n sọ yìí nígbà bá wọn bá sọ lọ sóòrọ̀ tó ọ̀túnmọ́ ọlọ́dẹ kúrì àìwàkọ́ ní sọ̀rọ̀ wípé ẹ máa ìlú ọlọ́wọ́ bá yí àṣejì ìlàkùn ni ọlọ́mọ ọba yẹ́ ọmọ ẹgbẹ́ ayé lóhùn ẹ̀rí ìlàlẹ̀bí lọ yẹ̀ pẹ̀lú náà àrin ìbàjẹ́ sí yá ní àndó àárín ẹgbẹ́jú àwọn tí wọ́n máa ń ṣe orí kankan tí wọ́n kìí fi tí wọ́n ìfẹ́ bẹ ọlọ́run sàlẹ́kùlú lọ jàhánà bàjá àkèrè kí lẹ́ni máa ń jí pé ìyẹ̀wọ́ rẹ̀ ṣàdúrà náà lè jọ ẹni lójú àti ọpa confidence lórí orí sọ́nà bá ti yọ́ mi ìgbẹ́ni tẹ́lẹ̀ tí ọ̀rọ̀ rẹ̀ bá tẹ àtọ́jọ̀ máa ẹ́ tó rò pé gbogbo tó ń fẹ́ lọ́wọ́ bá ti ṣe fún sọ́rọ̀ rẹ̀ ó lè di àdúrà bí ó lè di àdúrà ẹ́ ní di àdúrà kẹ́lá Bọ́ bá jẹ́ ìlébi ọlọ́run fi fún tọ́ ti mímọ́ tó ohun tó ti tó ààrùn. Ìgbà ti ti ní ìyọlọ́run mọ́já kàmọ̀ ní ilé látàrí ìṣẹ́gẹ̀ ìsára àdúrà ní. Kájẹ̀ tó wá sàwà tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wa àti ìdíjàjì ọ̀nà nínú táǹkì. Ìgbà wa ni láwà sọ fún àlè bẹ̀lọ́n. Ìgbọ̀nà mọ́ bẹ̀lọ́n. Bẹ́ẹ̀ lárí lọ́rọ̀ kò sí nǹkan kan tó lápọn ní lọ́dọ̀ ọlọ́run tó dàbí kẹta ọmọ kó máa bẹ náà àdúrà tó ṣe ọkọ̀ pàtàkì púpọ̀ láyé bẹ́ẹ̀ nínú àdìsẹ́ bí ọ̀rẹ́ ìlàkà yìí náà anábì ní máa lábìyá dáhùn mọ́ ọ̀há ìyẹn ń tọ́gbọ́ àlè ẹni tí ìbá bẹ náà ọlọ́run ó bínú sí ẹ̀rí pé ọkọ̀ sì di ìtọ́fẹ̀ ìdí nìyẹn wà lórí ẹni ọba lọba wá fi ìròyìn àwọn àti ọba wá ń kalẹ̀ fún lé wá gbogbo gbà àwọn ọmọ bínú Tọ́bá kalẹ̀ fún ọlọ́run gbogbo gbà inú ọlọ́run mọ̀ sí sẹ́yìn náà. Tí yóò bá kalẹ̀ fún ọlọ́run ọlọ́run mọ̀ sí inú sí. Bọ̀tà wa, wọ́n máa ń dààmú wa púpọ̀, wọ́n á ló ṣe kiri, wọ́n á ló bà bẹ́ẹ̀lì. Wọ́n sì láyé ẹni ayé yọ lẹ́nu, ó sàn jẹ́ láyé ìgbà sílẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni àrùn ẹ̀kọ́ jà máa ẹ̀rì pé ó dá fún ọ ni wọ́n kalẹ̀ fún ọ ní rẹ̀. Àwọn tí ọ̀dà fún mi lọ rí ni wọ́n dà. Ẹ́ ìkànnì àwọn ìyá wa jẹ máa olóòsọ̀rọ̀ ilé fún bí ajọ́ ìjòkó ọlọ́gbò láti rí ìgbógbò nínú rẹ̀ náà lọ́mọdé ọba àjẹmọ́ adékún àti ní gbogbo àti gbogbo aláàlápapọ̀ olóòrẹ̀ nǹkan náà ni àwọn èèyàn máa ń dààmú rẹ̀ púpọ̀ tọ́lọ́pọ̀ rẹ̀ náà láti rí táwọn ń dá aláàmú mùsùlùmí dá aláàmú ìfátà báyìí nílé kàbáyìí kìnnì kàbáyìí ẹ̀ ọlọ́wà ló ti sún àtẹ̀mọ́lò bí nípa dé gbogbo ẹnì tó bá kàn ti di àárọ̀ gbogbo tó bá ti jí tọ́ sí lọ́nà tọ́ kí wọ́n ẹ̀ tán àdúrà kan ní gbogbo ọmọ abẹ náà ni pé ọba tó ṣe ọlẹ́ni tí wọ́n ń bọ̀ wá tán wá ń bá tán wá ń dà láàmú ó bá lè ṣe ìyà lámọ̀rí ẹ kó sọ ọ́ jẹni tí wọ́n lè bá wọn náà. àwọn òkòkò tí wọ́n ti sú ọ ní tó bá ti sú ọ ọlọ́run gbé ìtọ́sọ́dọ̀ rẹ ni wọ́n ń wá ìyẹ́kọ́ ọlọ́run gbé sọ́dọ̀ tí wọ́n náà tí náà wá lọ bá wọn àtẹ́ni ayé yọ lẹ́nu jẹ̀mọ́ ọbẹ̀ tàjẹ́ ni ayé gbàgbé rẹ̀ wọ́n tọ́lọ́ wọn bá ti fún wa ọlọ́mọdé ọba jẹ́ àjẹ́kọ́ lórí dáadáa fọ́lọ́mọ sọ́lá ìwọ̀n sí fún wa àdúrà tí ṣe jẹ̀mọ́ àti yẹn bá fi ilẹ̀ tí ò sí ọlọ́run ti máa bínú sí rẹ̀ dábẹ́ lẹ́yìn lọ́pàá tó jẹ́ pé kò sí àdúrà wà kódà gẹ́gẹ́ bí kò sí ẹ̀mí wà nínú ara mi bí àdúrà bá ti kúrò lára jẹ̀mọ́ lẹ́yìn bá ti kúrò bí àjọ àbájúkú ní àlámọ̀rí ayé ẹ̀dá tẹ̀dá bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ náà ọlọ́mọdé tó wá bàjẹ́ àdábíwá yóò sọ ààrẹ yóò sọ ààrẹ ìsọ̀rọ̀ tó wọ́n sọ̀rọ̀ gbogbo aná láká ìpẹ́ nígbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bó ti ṣẹlẹ̀ ẹ̀kọ́ tó kọ mẹ́rin ló kan rẹ̀ wọ́n fi tó ìtawọ́ fáwọ́ látàlẹ́ ìní ẹ̀jẹ̀ wọn láti anything àfọlọ́mìkan àwọn ìgbádùn ayé wá dáadáa ìgbádùn ayé wá dáadáa Ànábì Yunus alayhisalatu wasalam ọlọ́run tó kẹ̀kún wọn lọ́sọ́ àti sọ̀fà òun gbẹ́gbẹ́ fara rẹ̀ ní ṣáfà nínú àlùkùrán àti ṣáfà kẹ́yìn bẹ́ẹ̀ lọ́wọ́ sọ rẹ̀ lọ́sọ́ àti àdìyà adọ́pọ̀lọpọ̀ àwọn àjẹmí nínú àlùkùrán ọlọ́run sọ kẹ̀ ìdílẹ́gùn pé àwọn tọ́lọ́wọ́ bá rán sí ọlọ́run ní ato alifẹ́ àwọn èèyàn ìdòrùn about three hundred thousand làwọn èèyàn tá a rán yúnúsù sí àbí kánlé díẹ̀ ọlọ́wọ́ ara yúnúsù sí wọn wọn gbọ́ wọn gbà wọn tẹ̀lé díẹ̀ ọ̀n ti gbà tí yúnúsù promise wọn pé ìyá ń bọ̀ ìyá ń bọ̀ ọmọ tí ò gbọ́n ẹ̀fọn bẹ fọmọ tí ò bá kiri mo ń rí ẹ̀gbọ́ ọlọ́ni promise pé ìyá ń bọ̀ nígbà tí ó di ìyá náà sún jẹ̀ mọ́ a ò ọlọ́run ni kò ṣẹlẹ̀ nínú sí àwọ ọlọ́run ọba rí kábí dẹ́ríkéèkì ìyà fún àwọn èèyàn kan pé ìyà yóò sọ̀kalẹ̀ ní ilé orí káwá káṣúwò ọlọ́run ti yí mú sọ́ọ̀tà àwọn èèyàn rẹ̀ nìkan ní ọmọ wọn ìtọ́jọ́ tá bá ti dẹ́ríkéèkì ìyà fún àti ìyà yóò sọ̀kalẹ̀ ní wọn lórí ṣùgbọ́n lọ́run ká ti yí mú sùn kúrò látàwọn èèyàn ṣùgbọ́n gbà tí odò ìyà yìí tó sùúrù ìnáwó yìí náà sì mọ̀ pé ìyà ti dé ẹgbàgbé ẹ̀ ìyà ti dé ìyóò sọ bá sápò lónìí ẹ̀rì ó fi wọ́n lẹ̀ àwọn aráàlú ó ní ìyàrá ti sú làwọn láti olókè wàdà bí èyí tí èsì tọkùnrin ń sọ yìí ẹ̀ṣọ́ arúgbáàlì lẹ́yìn this one is an abnormal one òye òye ń sún báyìí fún atẹ́lẹ̀fẹ́ yìí tó ń sún yìí àtàbá ah, àwọn aráàlú ọ̀pọ̀lọpọ̀ ọmọ láti èyí máa ṣe ilé yìí ah, nínú ẹ̀fà sún nàìjíríà yìí ọmọ pé èyí tó sún yìí sọ ní adé òdòdó fẹ́ àwọn ah, òdòdó ẹ̀ tí náà dúdú rábírábí èlé ànọ́mà nílé yìí gbogbo ọba láwọn tó bá ilẹ̀ yínú sóga àti tó bá àti àti lọ́gbọ́n tó ń pè wá sí àti ẹjọ́ wọ́dá wọ́n bá wà lórí yínú sóga wọ́n wá ti bàbá ti sá lọ ìfẹ́ àfẹ́ làbẹ́rẹ́ bàbá sá lọ ló bá lè wọ ọkọ̀ ojú omi láti ọkọ̀ tí ò gbéra ló wọ́n mọ́ lọ́kùnrin ìbáwá sábẹ́rẹ́ ṣe tí yíò sì ṣe nǹkan dàbí ọ̀dá ẹ sọ̀rọ̀ jẹun ẹ́ lẹ́kọ́ àwọn aláṣẹ ti pín sí méjì tẹ́ǹtì yìí náà jọra yìí lẹ́lẹ̀ ìfẹ́gẹ́ lè kan wáyé àbálọ́dún àtọ́yìn ọ̀dá lọ́dọ̀ ti wá gẹ́gẹ́ bí èèyàn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn lásán ìtàwọn orílẹ̀-èdè pé kí ló burú ń bẹ̀ẹ̀ ah! bàbá tẹ́gẹ́ ni o ẹ̀ẹ́ bàbá bẹ́ẹ̀ kí kò fẹ́ wà látẹ́ ní ara ẹni ó sì mọ bọ́lọ̀ sí ṣe ọya ta ṣùgbọ́n bàbá ní káwù ní ilẹ̀ lọ́dọ̀ ọlọ́run ó kù díẹ̀ káàtó kí wọ́n ló kù díẹ̀ káàtó lè dìbò àbà àbà lẹ́yìn lóṣù àbà ìrẹ́lẹ́ ọ̀dẹ́ confidence délé ní ọlọ́run ọba rẹ̀ tó bá ní trust tó tó ó ní trust yóò ṣùgbọ́n ó fẹ́ tó bá ní trọ́ọ̀sì nínú ìlú ọba tó tẹ́ tó mú sí ẹ̀sẹ̀ṣì ẹ̀kọ́dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ lè sáà náà lẹ́yìn sábú tí ọ̀gẹ́nu ẹni ìyá ni gbogbo ìyá bá sú gbogbo ìyá bá sú jàmá sábà fi àjọ jọ ojú ìyá àbọ̀ kùnú bọ́ ìyá ní sábà jàmá tó o bá owó ẹ̀ka ètò sí ìyá kódà tó o bá rí lábẹ́ rẹ̀ kò ní ká ní olórí ṣùgbọ́n tí òjò ìyá bá sú jàmá tọ́lọ̀ bá ti náà ti fẹ́ẹ́ di ìyá táwọn ìyá tó o jáde lọ yàrá rẹ̀ àkàkẹ́ tí ó bí wọlé ọlọ́run tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ tó lẹ́ẹ̀kì pẹ̀lú ọlọ́run bá ní inú sùn lọ́lọ́run bá wí síbẹ̀ ábà àfihàn ọ̀sẹ̀ bá yẹn abáyọ̀ lóbi tí ọlọ́run ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ ní tó ta confidence nínú ọlọ́run ọ̀gá ni nígbà pẹ̀lú ọ̀nà lé mọ́ sábọ̀ jọ sí pẹ̀lú àwọn tó jáde àwọn tó ní sọ ní èèyàn tí wọ́n lè fi yẹ̀sẹ̀ súyà láàrin pẹ̀lú márùn jọba ìpamọ́ lẹ́yìn pẹ̀lú àwọn tó jáde mọ́ sàtọ́ ọmọ ìsírẹ́lì tọ́lọ́ ní kó ń là wọn àwọn ọ̀nà níwájú wọ́n ti wọ́n bí wọ́n lọ wọ́n ti òkun pupa níwájú òkun òsì rọ́dùn ẹ̀yìn òsì padà sí ọmọ ìsírẹ́lì wọ́n bẹ̀rẹ̀ sí ní wọn sá pé sá ọlọ́wọ́ gbà wà lẹ̀rẹ̀ yóò tọ́sùn mẹ́rin tọ́sí èyí ọlọ́mọrú ń dígbìlẹ̀ ọ̀nà lè ṣe Sọ̀kọ́ tí wá fi fèrè ọ̀nà rẹ̀ fún máa pa wá ní ẹ̀dí ẹ̀fọ́ tẹ́tà bí mo tọ́jú lọ wáré sí ìwà ìtọ́ wáré sí ìwà lílé. Wọ́n ní yá Musa iná lámúdé ọ̀gbọ̀n. Ìrẹ́ Musa wọ́n ti fá wa ní dé. Musa lè kàlà ẹgbẹ̀rún dání sọ́tọ̀ bẹ́ẹ̀ ìgbẹ́ máa bí ọlọ́ni wa àwọ̀háìnà ìlà Mùsá àmì ìrìnbù bí àtọ́ta ìbáhàrọ̀ fàbíbálàpọ̀ fàkáyà kúlù fẹ́rẹ̀fín àtọ́wòdì àbín wa àtọ́bìnà sáré àkàrí wa àjẹ́yìnà Mùsá wọn máa wúwẹ̀ wáyìn ọlọ́ni ó bí ẹ̀jẹ̀ náà láńtẹ́lì sí wọ́n rá pàtàkì òkun tọ́lọ̀ òṣèlú ẹ̀fẹ́ dákan ní láti ọlọ́run ìdáyé ọlọ́run kí òkun àti sọ́lọ́mọ̀ tó fẹ́ yí síra ọ̀rá ọlọ́run kí ọmọ ẹgbẹ́ yà ti so àwọn arárí wọn bẹ̀ báyìí wọ́n lọ lérí àbálà gẹ̀mọ́ àwọn dé ipa kì fèrèwọ́ náà fi kí ni o fèrèwọ́ náà gbá tẹ̀lé wọn ni onídé sẹ́ńtà oní oní búlọ́ọ̀kù láti wájú oní búlọ́ọ̀kù látẹ̀yìn ó wá sí wọn máa ọmọ ẹgbẹ́ yà ti lọ àtúnmọ́sà lọ́lọ́run ti là wọ́n yìí tó ìyẹn ní bàbá yìí ṣe ń yọjú àlọ́bí yóò tó àlẹ́ ìṣọ́lá tó wọ̀ṣọ̀lá lọ́dọ̀ wọn àti kíni lọ́wọ́ wa ní ah, ah, àbá trọ́ọ̀sì yẹn bá ti ẹ̀fẹ́ jẹ lọ́dún ẹ̀ kò tó kò tó sọ̀rọ̀ wọ́n rò pé o fẹ́ sọ fún yàrá ní àrílẹ̀ kan ní tó ṣe sáìtì jẹ náà àbẹ̀rẹ̀ kẹ̀kẹ́ àwọn aráàlú rẹ àwọn séèkù ti wọn náà kò sí wàhálà ṣùgbọ́n wọ̀n gan àwọn àbíyàn pé tó bá ti jẹ́ òní wọ́n máa ní confidence ní ọba tó rán ní ìfẹ́ ìfẹ́ aráàlú rẹ bá wọ́n tó ká jẹ wọ́n yà tí wọ́n bá wọ́n ti yà wọ́n bá gbà àríwọ̀n níbi yà ṣùgbọ́n ìkan wá jẹ́ lọ́lọ́ fẹ́ẹ̀rẹ̀ sí ìfòyà yìí àwọn àtẹ́sẹ̀lúpẹ̀ nínú ọ̀nà tí wọ́n ló ṣẹlẹ̀ ọba lórí omi ọkùnrin omi bá ń fi omi dànù ẹni tí ó ń wa ọkọ̀ ojú omi ọlọ́run fún ní sáńpé ní àṣírí ọ̀sà kí wọ́n pè ní àṣírí ọ̀sà yà ní ìyàrá orí kí ni owó sùn fún owó lè fi láti fi ṣẹlẹ̀ ní àbúrọ́mà ní òwà nọ́mà nígbà tá ṣẹlẹ̀ ọlọ́run fi sí bàbá tó ń wa ọkọ̀ ojú omi ó lè nìkan ẹrú kan ti sámọ̀ ọ̀gá ẹ̀ lọ́wọ́ kò confirmation ẹrú kan ti sámọ̀ ọ̀gá rẹ̀ lọ́wọ́ nínú ìtẹ́ wà lọ́wọ́ ọkọ̀ yìí a ní nínú yí o tí gbogbo mọ́ parun tó sọ́rọ̀ wọn lẹ́bí ọ̀rọ̀ ilẹ̀ ìparọ́ lórí bí ó sọ alẹ́ ìṣọ́lá tó wọ́n sọ̀rọ̀ náà èké ara ti àndìyà nínú àwọn lẹ́bí ọlọ́run tó pàtàkì ó ní ìyí ni mo sáwọ́ gà mí lọ ní lọ náà ìwọ ní èmi rẹ̀ á bẹ́ẹ̀ sódò agbanisọ̀nà wọ́n fi fi ànábì nínú sì ẹ̀ẹ́dì àti ìjọba bá gbé mọ́tò méjì ni wọ́n mọ̀ sí ríkà kiri ní odò ẹ̀wọ̀n tí wọ́n bẹ̀jẹ̀ wọn ẹjà ní ogún fi two kilometers wọ́n mú kan ní iraq ní early 80s ṣé ní làwọn ìlú fi mú lọ́dún náà láti wọ́n fi ṣọ́ eh, machine tí wọ́n fi rán lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fi láàrẹ̀ látọ́ rẹ̀ òróró tí wọ́n gbà láàrẹ̀ rẹ̀ pẹ̀lú lẹ́sà 1500 something gallons láì sí ìkú tó rọ́ kan jáde látọ́ ó ní bó ti gùn ẹja ńlá ti lánà tó gbé Yúnúsù mi ni ọlọ́run fi tó máa ti sára sí Yúnúsù wá wà nínú òkùnkùn mẹ́ta òkùnkùn inú ẹja òkùnkùn inú odò torí sàmì ìdó máa ń sókùnkùn mọ́ bẹ́ẹ̀ wá ní kíni jàmbá òkùnkùn orí ilẹ̀ ẹnì kó sì mọ́rú ẹja tó ń gbé ìdílé tẹ́ wà lọ èyí sàdúrà tó tá ń lo kọ́ńpà tá ń lo mọ̀ bẹ́ẹ̀ lo kọ́ńpà mi kẹ́mọ́ iye ẹja tó ń gbé ló ti gbé mi tó bá rí bẹ́ẹ̀ sí wẹ́n ni ẹ̀rọ tó lè ṣe adé padà ẹ́ pé ó kú wà bẹ́ẹ̀ nìyẹn tó lè ṣe ayé bá àdéjọ́ ọba yìí lẹ́yìn ìgbà fẹ́jà ẹni gbé mi nínú agbára yìí. ẹ́ ayọ̀ ṣùgbọ́n tó wà dúà tó wà dúà ó sọ yóò lóṣù lẹ́ni tó tún fẹ́ orí ilẹ̀ mọ́lẹ̀ padà jama níbi ló wá sí jama ó sọ àdúrà náà ni ìyẹn lọ́wọ́ bá wọn sọ fún wa nínú Al-Qur'an al-Karim lọ́pọ̀lọpọ̀ ọba ọlọ́mọ sọ fún àdínábì pé wọ́n lọ sáfún ọ̀sọ́ ìdílé fún ọlọ́run lè mọ́ sí àbí kí ni o ìrẹ́ ànábì ìrẹ́ Muhammad má dàbí bàbá ẹlẹ́jà má dàbí bàbá ẹlẹ́jà ànábì yìí ló sọ lọ́wọ́ má ń pè bàbá ẹlẹ́jà kọ́ńfídẹ́ǹsì ẹ̀mí jọ́ ló ti tẹ̀lé ìtẹ̀lẹ̀ ó lò díẹ̀ lọ́jẹ́ kí ó lò títẹ̀ náà bá lò àtò rẹ̀ ẹ̀rì lọ́nà ìwọ́n bá dàbí bàbá ẹlẹ́jà ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọlọ́tún máa ń fi ọ̀rọ̀ rẹ̀ náà sọ̀rọ̀ bá nàbì ara ìwà lọ́wọ́ bá ti bá wa sọ̀rọ̀ lọ sọ́rọ̀ tó àndìyà one chapter twenty one verse twenty five eighty seven to eighty eight ọlọ́run ní fàlọ́wọ́lá inú sọ́tù sọ̀fà àpapọ̀ mú yẹn inú sọ́tù sọ̀fà Quran chapter thirty seven verse one hundred and forty three to one forty six ọlọ́run ní fàlọ́wọ́lá annahu káyọ̀ nílẹ̀ ìní ọlọ́wọ́ bá gbé ìta ìbí pé kí yéésù máa bẹ nínú ẹgbẹ́ àyẹ títí ká yóò fi máa rìn tí yóò sì lébù tí yóò ní rùn yóò sì máa bẹ nínú ẹgbẹ́ àyẹ. èdè sísun àwọn atẹ́lẹ̀ ni pé a fẹ́ sọ pé kó máa bẹ nínú rẹ̀ gbére tí ó fi tí ó káyé ọ parẹ́ káyé bá fẹ́ parẹ́ ẹjọ́ ń bọ́ síta náà. ṣùgbọ́n nígbà tó ṣe àpọ̀mọ́bí ìní ọlọ́run tó bẹ ìní ọlọ́run tí ọlọ́run láti fún ọlọ́run ní àkàdàbàdì ah, àwa ní kí ẹja náà pọ̀ sínú omi àbáta kan lẹ́ni tó ti rẹ̀ tó ti wí èyí ẹ̀ wò alùmọ̀ye days alùmọ̀ye month tó fi wà nínú ẹja náà tọ́lọ̀ wò ju ẹ̀ ọlọ́lẹ̀ wa àǹfààní àlẹ́ ìṣẹ́ṣẹ́ ajárọ́ dání ní yẹ̀kẹ́ ọlọ́lẹ̀ bí kẹjà yẹ pọ̀ sí ilẹ̀ náà láti lé kí èso yẹ̀kẹ́ làwọn olóyìnbó pè ní pumpkin tó súnmọ́ bí áàpù báyìí yẹ́lò báyìí lò náà ṣùgbọ́n kèsè áàpù bọ̀ sí ìran áàpù náà ṣùgbọ́n tí ṣọ̀rẹ́ jọ bí ìgbà gani ẹ̀ ó máa ń tó bí dáadáa ń tẹ̀ ó tó ń ṣe dáadáa ọlọ́run lójú ẹsẹ̀ láti kéṣù ni ó máa jáde ilé tí ó sọ ọmọ jẹ ó jẹ ká ó momi sí ewu lè padà abẹ́rẹ́ tẹ́sí torí mo kọ bí ìgbà tí wọ́n lè bí wọn tuntun. ẹgbẹ́ ó sún yúnú sùn tó tún tún ìtẹ̀mí ṣe lórí ilẹ̀ lẹ́yìn láti láti mú orí tí ọba gbàrà púpọ̀ láti máa ṣe kíni láti máa bẹ̀rẹ̀ lọ́nà àìfi àdúrà àìfi ṣeré àìfi ìdí àbára nínú àwọn nǹkan tó pàtàkì púpọ̀ tí ti máa ń sún ní mọ́ ọlọ́run tó dàbí àdúrà òsì bal yaruddu al-masā'ib wash-sharr alladhī min al-mumkin ẹni tó jẹ́ mùsùlùmí tó bá ti àdúrà a máa gbé ìṣòro fún òfin ìtòfẹ́ sọ̀kalẹ̀ fún tó dàgbà míì a máa yí kádà lẹ́yìn náà padà wọ́n yìí pé lábúrú ọlọ́run bá kọ fún ọtẹ́lẹ̀ tó bá bẹ náà ọlọ́run yìí padà sí náà ìwọ náà ló lè gbogbo àti rẹ́sà àti dáìrò àti tẹ́sù tí wọ́n ikọ́ ọlọ́run ló lè gbogbo. ìwádìí ẹ̀sìn sọ pé tó bá wù wá nílẹ̀ àlẹ́ kan sílẹ̀ ti wù wọ́n sọ tí ò dájú dáadáa so àǹfààní tí ń bẹ níbi àdúrà jama kò sí máa tẹ́kí ni o kò sí máa fẹnu sọ tán àtòrí ẹni bá jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ máa sákọ àti máa máa bẹ̀ náà àmọ̀ bẹ̀ náà gbogbo gbà ni àmọ̀ bẹ̀ nípa yìí ó ní àgbóyí ilé ìnáwó ọmọ ìyá ni wọ́n ń pè ní mọ́jẹ̀mú àdúrà òun náà ni àwọn àdáàbò tó rárá àwọn ẹ̀kọ́ tó yẹ kó wà fún ẹni tó jẹ́ mùsùlùmí tí ó máa bẹ lọ́run tí ọlọ́run ọgbọ́n máa gba àdúrà rẹ̀ tí ó sì ní sàgbákò dúró àdúrà tí ní ṣe torí ìyá tó máa dáhùn látara àdúrà ní ìlú àṣírí ìfi yẹ kí a ṣe ẹ̀rí ẹ̀kọ́ àkọ́kọ́ tó pàtàkì tó yẹ kó wà fún wa nígbà tí a bá ń ṣàdúrà abẹ́ni tí ó ṣàdúrà òun náà ní fẹ́ni tí ó máa bẹ lọ́run عليه أن يكون موحدا لله سبحانه وتعالى في ربوبيته وألوهيته وفي أسمائه وصفاته ẹni tí ó máa tẹ́lọ́n tí ó máa tọrọ fọ́lọ́n gbàdúrà kó wá sórí ẹ̀jẹ̀ fún tó láti jẹ́ ẹni kó sọ ọlọ́run bá láṣọ ẹni kó mọ ọlọ́run bá lọ́kàn nínú kíni o nínú òwò yíyá ọlọ́run nínú òwò yíyá ọlọ́run nínú àsùnwọ̀n ọlọ́run bá ti sì fáàkì ọlọ́run tí ọba mú ogún pẹ̀lú ọlọ́run ọba nínú ọ̀kan níwọ̀n lẹ́sẹ̀ ìpàtà àtọ̀ ìfẹ́ ọmọ tí ń ṣe bọ́ sọ́lọ́ ìjẹ̀ náà tó bá lòun ṣàdúrà ọ̀n láì bọ́lọ̀ bá fún ní ìṣe ìfẹ́ ọlọ́run sórí ẹ̀jẹ̀ fún mi bẹ́ẹ̀ ni àbí ẹ̀bọ ọyọ. kílọ́fà orí wípé ṣẹ́kù ìjábá ẹni ìjábá tó ń bá nílé dùà wọ́n jẹ́ mo tí ọlọ́run fi mọ́ nígbà tó òun náà ní kí ẹ̀ka máa jẹ́ bí ọlọ́run pẹ̀lú kó náà máa tẹ̀ láti ọlọ́run wọ́tàkù máa fi ẹ̀sìn àti kí ó fi ẹ̀sẹ̀ sílẹ̀ láti mọ́ máa sẹ́lọ̀ bẹ́ẹ̀ bá ń sẹ́lọ̀ ọlọ́run bá ń fún ilé iṣẹ́ ìfẹ́ tí lọ́rọ̀ nílẹ̀ ń jọ àbí kele gọ́ọ̀mù tó máa ń fi sílẹ̀ tó wá tẹ̀lé àti ẹja tẹ́ fi sínú ọgọ́rùn-ún tí torí pé ní fèsì ti ní àjẹ́ tó ṣàgbápò. Ah, ẹ̀bá mi sọ̀rọ̀ lè máa ilé ẹ̀fẹ́ ṣàgbápò ayérayé fún ni ẹ̀hẹ́n ẹ̀fẹ́ fún oúnjẹ àjẹgbè ẹ̀fẹ́ rán ní àrí àríwábọ̀ tí òfin náà mọ̀ rí àpamọ̀dé ní ilẹ̀ tó kù náà síbẹ̀ náà bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni tí ẹ̀dá bá ń tẹ lọ́n tọ́lọ̀ bá ń tẹ tó ń fẹ́ fún ẹ eré ibú tán wá fún ẹ ojoojúmọ́ fún ẹ náà wọ́n yí kéèyàn nígbà dúwà àìlú ẹ̀kọ́ ní àwọn adigunjalè tí wọ́n lè dúró sọ́nà tó mìíràn ní sọ́n pa kókó sọ́n sàríyà káwọn apáwó tí wọ́n gba mọ́tò kan ti ń gbẹ̀ tó tẹ́ wọn alhamdulillah ọlọ́gbàdúrà wọn lé ọlọ́gbàdúrà yìí àbí ọlọ́run fi rí burúkú wọ́n ti rí burúkú ọ̀rùn fún yẹ lọ́lọ́gbàdúrà yìí àdúrà yóò gbà torí kí ó fẹ́ yẹn tẹ́ ìfẹ́ yẹn jáde ó burú kọjá ń lọ kọjá tẹ́ ìwé. so tí kátó lè máa bàbá àdúrà ẹ̀dá gbàjẹ́ ẹ̀dá ó wà lẹ́nu kí ń gbọ́rọ̀ sọ́nà lẹ́nu èyí tó ti ga jù nínú gbọ́rọ̀ sọ́nà lẹ́nu kí ni o àìmọ́dún lọ ha wọ́n á fi ṣe ikú ní iṣẹ́ ìyá. ẹ máa ṣe lọ ẹ máa ṣe bọ nínú gbọ́ ọ̀nà kan náà tẹ́lẹ̀ àwọn ìlànà ìlú ẹ̀bọ inú ọkàn ẹ̀bọ orí ahọ́n ẹ̀bọ inú ṣe tá a máa fara sí ọ̀nà mẹ́ta tẹ́lẹ̀ àlọ́ àti ẹ̀bọ láyé ìjìbá ni. ẹ máa tra ìgbà kánú gbogbo ẹ̀ ẹ máa wá gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu lórí àwọn ìgbà tó kù tẹ́ẹ̀ bá wà ń bẹ náà tọ́lọ́ ṣùgbọ́n ìjọba ọ̀tọ́lọ́mọ bá ẹni orogún pẹ̀lú ọlọ́run ẹwà ní ìdá fún ilá ìkọ̀dá fún yìnyín kò jẹ́ ní yíyẹ sílẹ̀ fún yìnyín o lọ́mọdé ọlọ́mọ ti ti wà bẹ́ẹ̀ àrílẹ̀ inú ọ̀rọ̀ ọlọ́mọ bá ń sọ lọ́gbọ̀lù bá fara Quran chapter two oh verse one eighty six kí ọlọ́mọ bá sọ ọlọ́mọ wa ìdá sahalaka ibadi anni fari ní fari yẹn. tọ́pá ń bèèrè nípa àmì lọ́wọ́ rẹ̀ pé ṣé mo súnmọ́ wọn ni kán fi ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá mi sọ̀rọ̀ àti mo jìnà sí wọn kápò mọ́ arímọ̀pè nìyí torí tó bí ọ̀rọ̀ yẹn ààrẹ fún àdúrà ní ọ̀rọ̀ bọ̀ lórí iṣẹ́ àná ọlọ́rẹ́ ànábì jù ọmọ ilé wọn ní pípa yìí ní ọ̀rí ìbọn ìbí ọlọ́run bá súnmọ́ wọn ẹ̀rì ó súnmọ́ wọn kò jí ibùdó àwọn tàdáàrín ìdáradáàrín tí mo mọ̀ jẹ́ fún ẹni tó bá ń pè yìí nígbà tẹ́ ìyẹn bá tẹ́ǹkì ní àmọ́ jẹ́ bí ẹni tó fẹ́ máa máa fún wọn ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú o fábíyẹ̀ ṣèjì wú ní kéwú ẹni bẹ́ẹ̀ náà fábíyẹ̀ ṣèjì wú ní kéwú ẹni bẹ́ẹ̀ náà jẹ́ fún ìmí ọlọ́run ó náà máa gbọ́rọ̀ sí ìmí ọlọ́run ọba lẹ́nu wọ̀nyí nínú bí ó sì ní gbàgbọ́ sí ìmí ọlọ́run kí olórí yẹ́ bí wọ́n fi ọ̀sán náà bí wọ́n fi tẹ́lẹ̀ yẹn pé ènìyàn ọlọ́run bá gbọ́dọ̀ rògbò bí ènìyàn ọlọ́run lò ní ẹ̀mí ọlọ́run àti márùn ènìyàn ọlọ́run àti sèfáàtì ènìyàn ọlọ́run. ẹ̀mí ọlọ́mọdé aláhùn yóò ṣe lò tó bá ṣe bẹ́ẹ̀ yóò wà nínú àwọn tẹ́lẹ̀ ọlọ́run fún ma tọ́ sọ́nà abẹ́rẹ́ yóò ma tọ́ sọ́nà òkú tó ní yóò sì máa gbóyè olùkọ́ sáfárá ogun dá. ẹ tí èèyàn ò bá mi lè mú mọ́jọ̀mú yẹn wá lónìí ń ṣàdúrà bọ́lọ̀ ń bá ṣe ife ife fún ọwọ́ rẹ̀ méjì rárá ju wọlé ìsọdúnlẹ̀ ń jábá ńlọ́lọ́ ti fún ọlọ́dẹ ẹlẹ́kẹ̀ ọlọ́dẹ ẹlẹ́kẹ̀ nígbà bá náà fẹ́ méjì dé àwọn dàbí ọmọ kí láburú tí ó ṣẹlẹ̀ sí ó lè bá àpọ̀ lọ́lọ́ fi ti ti ìdí ń dùn ẹ̀ ní ó ṣe ọ nígbà tó ń takò tọ́lọ́ àdúrà yìí ti ṣe yóò gbà ọ ẹ̀rù ilé ìbò jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ jẹ́ mọ́ta àwọn fíìgbà àdúrà àdúrà fi gbà tọ́lọ̀ fi ṣe òrìjínà orí fún ìyàtọ̀ sí orí àdánwò ọlọ́run láti wà ní fi pàwọ́ kàdé ara wa ورجع ذلك الدعاء يا أيها الإخوة والأخوات بارك الله فينا وفيكم إن الإخوة الدعاء علينا لكل جماعة أن يجعل الله سبحانه وتعالى بأسمائه الحسنى وصفاته العلى حينما في قولهم كما في قولهم àwọn olórúkọ ọlọ́run láti máa fi fi ọlọ́run fún pàtàkì púpọ̀ a máa jẹ́ káàdùrẹ́ ìdáwó tó kì máa gbà nínú káàbù sí àkàtọ̀ àtẹ̀gùn lọ́sọ́dọ̀ ọ̀gbọ́n fún pàǹpẹ́ ó lè tètè tó wa lọ́wọ́. a lórí ẹ̀ burú jù láyé gbọ̀mọ̀. náà ẹ sọ̀rọ̀ ẹ̀yìn dáwọ́ bí ẹ̀yìn àtẹ̀gùn rẹ̀ nípa yìí ẹ̀mẹ́rù ṣètánì ṣètánì náà ni ọ̀yẹ́ gbàgbé máṣá ní orí burúkú lórí yóò burú láyé ìṣẹ̀tánì náà lọ́wọ́ lórí rẹ̀ ti burú tó ní ìjẹ̀mọ́ ìgbà tó mú kan nínú orúkọ ọlọ́run tó fi bẹ̀ lọ́n àjábọ̀ ọlọ́run dùn áà ah, ọlọ́run fọ ní ìtẹ́fẹ́ ọlọ́run gbàdúrà rẹ̀ nínú burúkú kádọ́wà tẹ̀lé àti nínú ilé rí wọ gbà máa burú ọlọ́run sì ní ló burú kò ní burú ti ṣe sáré kò tún ṣe kò ní burú ṣe ní ibi ẹ̀rọ jama kádọ́wà sàwà sáńpé ọ̀ ìwà rẹ̀ látọ́ wà yìí náà kí wọ́n lè bọ́ rẹ̀ ládùúrà kó wọ́n lè ṣàdúrà wọ́n lè ṣàdúrà fún ọmọ ṣàdúrà fún ìyàwó ṣàdúrà fún ọkọ ṣàdúrà fún ìyá bàbá ṣàdúrà fún ìyá ṣàdúrà pàtàkì gbèsè ayé mùsùlùmí kìkì dá àdúrà nínú ló bẹ̀rẹ̀ sọ fún ọkùnrin ọba ní trọ́ọ̀sì tó lọ́wọ́ wa láti wo mọ́ láti kàlẹ̀ fún gbogbo gbà ó tọ́ bóyá yóò sì fi pàṣẹ fún wa. jama àdébí ẹ̀kọ́ àdúrà lè gbogbo gbà ṣùgbọ́n tá ń ṣàdúrà tá kó máa gbà ká máa lo ọlọ́run tó pàtàkì púpọ̀ nígbà tí ìtàlẹ̀ ń lo ọlọ́run kò ní gbẹ̀ngẹ̀ kí rọ́pù ìkánú orúkọ lọ́nà tó tò ní rọ́pù àrọ́pù yìí wọ́n ní àtúwárí ńlá ìkánú orúkọ lọ́nà ọba ní àrọ́pù onírọ́pù yìí lọ́ àbúwọ̀ ìtàní rí ọba rí ọba jẹ́jà rí ọba tó fún mi jẹ́ fún mi jẹ́ máa tó lọ́nà jẹ́ mo ní tẹ́lẹ̀ jẹ́ tó jẹ́ mú mọ̀ fún mi. onígbà tàbí ọba sọ nínú ìjọba èyí ọlọ́wọ́ bá mi àwọn tó torí wọn sọ nínú náà ní àtàwọn àwọn ọmọdé ọmọ wa ní bàbá wa dáná jẹ́ sí ọlọ́run ṣe ní ẹni tí ó gbẹ̀yìn wọn mọ́jẹ̀ ń kó ṣáájú wọn jẹ́ kí gbogbo owó tán lágé ní fọ́ọ̀mù gẹ́gẹ́ bí èmi gùn rírú èyí kí n rẹ́yìn wọn lórí máàkì rẹ̀ iná tọ́rọ̀ ní ìlú ìgbàgbẹ́jẹ lọ́dẹ. ìran ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ó kú láyé kí ṣètánì tó kú ṣètánì tó wà ní bàbá wa dáná sọ tọ́jọ́ lu táì tọ́jọ́ lu fíríẹ̀rù kan náà níbẹ̀ lè rọ́ lẹ́tà bára wa sọ̀rọ̀ ẹ̀rọ̀kọ́ ga púpọ̀ jẹ́ wọn orí àwọn àbájá wà lẹ́gbàá ká máa táàpá àgbà wà sí ìgbà gbígbà òkú náà sí ìkan kan àbí lè bá dẹ́gbà dáadáa ìbọn tẹ́ẹ̀bá dẹ́gbà dáadáa jẹ́ náà ṣùgbọ́n ní sábà wí olókè ilé ìlú mi lẹ́yìn nígbà tó wá délé mú un nígbà tó tilẹ̀ sábà sọ pé ìbàdà ṣe ìtàn àdéhùn ṣe ìtàn lórí èdè burú náà ṣe lágbáyà ṣùgbọ́n gbogbo lẹ́ni ó dẹ́ sọ̀rọ̀ tá a bá jẹ́ fún mi ní àwọn náà láti máa mọ̀ pé orúkọ ọlọ́run ó yẹ ká máa fi bẹ̀ lọ́run ọlọ́run bá fi eighty wọ́n bẹ̀rẹ̀ wọlé láàrin al-asma'u al-husna fad'uhu biha wa qalu alladhina yulhiduna fi asma'ihi sayujzawna ma kanu ya'malun. ọlọ́run yẹ àwọn orúkọ tó dáa ẹ fi àwọn orúkọ yẹn pé èmi ọlọ́run mo fi àwọn orúkọ yẹn ní ìwé ọlọ́run ìfáàdì mo bá mọ̀ bọ́rọ̀ tá a wá sọ nínú ìlú gbàgbé ni àbá ti wá láwọn àǹfààní kan nínú ìwà mọ̀ bóyá àwọn aṣẹ́kù wa ni bóyá wọ́n lè ṣe kí ni o wọ́n lè padà ṣètò lórí ẹ̀ yóò ti rọrùn àfihàn wa orúkọ ọlọ́run ó pàtàkì púpọ̀ láyé nínú hadith ọjọ́ ìwé ìlàtàrọ́ di ọlọ́run àti ìṣirò kárí ọmọ mùsùlùmí adábìnrin ìjọba ìgbésẹ̀ àtàrí وتسعين اسما مئة إلا واحدة من من حفظها دخل الجنة ومن أحصاها دخل الجنة Àdẹ́bì ni ọlọ́run ní orúkọ rárá ọlọ́run ní orúkọ 99. Ẹni tó bá ha sórí, tó ń gbà sọ ní ti fi ń dẹ náà, ìgbẹ̀rẹ̀ bí ó bá rẹ̀ láti jẹ́nà. Yàtọ̀ sí kí àdúrà rẹ̀ wọ́n bá ń gbé ọlọ́run bí lọ́wọ́ ló bá rẹ̀ láti jẹ́nà. Ìta fẹ́ ha sórí sórí ìdíkàmù àbí òní ìdíkàmù ìlú àríkú sórí ìdíkàmù ẹgbọ́ra ìlú mọ́dá wá kọ́ sí ọ̀pọ̀lọpọ̀ yìí sí àárín tó gbajúmọ̀ láwùjọ wa ní ìrìn tí wọ́n pèlè ẹni lẹ́sìn ní gbọ̀gbọ̀ àlá àwọn tí wọ́n ti sẹ́wọ̀n tó fi yé ìdílé rẹ̀ ní ọ̀lá láàfíà kábọ̀ wípé orúkọ ọlọ́ọ̀ni ọ̀lá láàfíà. tó bá bá ti yọ̀gbẹ́ ni sẹ́wọ̀n tó fi yé ìdàlúgbẹ́ ti náà ìkúrò ẹ̀dá àbọ̀n ṣé ọ̀rẹ́ ìdíkú mọ́ àdínlẹ̀ Títẹ̀ ló bí ọ̀rọ̀ yìí ọ̀kadà pé ànábì tó lọ́lọ́ ní orúkọ 99. Fáànábì ká fún ẹ̀yàn kan tó kú láyé, ànábì ọ̀ka bẹ́ẹ̀ nìkan ni. Ngbọ́dá ti wá níyìn tí wọ́n ń tẹ̀ káàkiri náà mọ ibo ń tà mú wa lóko zoro àti inú ṣọ́ọ̀bù káàkiri. Ibi ó ti wá òun náà ní lápọ̀dọ̀ kí ni wà ní máa alwalé ìbùn mọ́sílẹ̀ ọlọ́run tó bá ní fọ̀rọ̀kẹ́ àbánà. وكان من كبار الكفار منهم أربعة ọdún ọ̀rẹ́ yìí ẹ̀sìn ọ̀lẹ̀ ọlọ́pọ̀ bá lè pọ̀ ọ̀gẹ̀ wọn láti ṣe dáadáa fún wọn àwọn àtàwọn àfáà ti méjì mẹ́ta kan tí wọ́n tó bí lẹ́yìn wọn ni wọ́n ti mú iṣẹ́ yẹn nì ní sí ọwọ́ adé àdínmú bá ní wọ́n wọ́n ní ìdìbò wọ́n sí olóko létí ọkọ̀ nàìjíríà ní bàbá láyé nínú tí bàbá náà kó létí níjọ náà jàmá ẹ̀rọ wà ní ẹ̀ àwọn ìdí ìsorúkọ ọlọ́mọ tàbí wà bẹ̀ tí wọ́n sí wọn. ìfàtàlì mọ́mọ́ ìwà nídìí ló mọ́ tí wọ́n bá ka àdíṣẹ́ àbúrẹ́ ìráta àtàkùn atọ́kí àjọ́bí lọ́lọ́ ní orúkọ 99 bàbá lè wà bẹ̀rẹ̀ sí ni wọ́n ta fún ara wọn ni wọ́n ti fẹ́ ẹ̀pọ̀ sí ti wọ́n wọ́n máa ka báwọn súlẹ̀dì wọn súlẹ̀dì wọn máa kọ́ ọ́lẹ̀ tọ́lájú àbá aládé sí wọn. wọ́n yìí sáàdà mọ̀jà lè kan kama fọ́dà bá mi yẹn lẹ́nu àbẹ̀sẹ̀ yìí. náà wọ́n máa kọ́ ọ́lẹ̀ wọ́n máa kọ́ ọ́lẹ̀ oníkẹ́tà bá jòkó fún fífi nǹkan lénìí ó kọ sí bàbá bá kọ lè ní nàìjíríà náà lénìí tó bá ṣe àlọ́dá fífi nǹkan fífi ní ìtọ́ bá tó jòkó wọ́n á tó ka nàìjíríà ìlé nínú nàìjíríà ìlé ìtọ́ bá tó kà kò ní jọ ìtànà ìjòkó ní ìtọ́ bá tó jòkó lọ́wọ́ tó náà fẹ́ ka nàìjíríà ìtọ́ tó ka nàìjíríà ìlé ìtí ò ní jọ títí jẹ́ ẹ̀ká ìrìnàjò àgbẹ̀ ẹ̀rọ wà nílẹ̀ lóòótọ́ yìí sí ọwọ́ bàbá ni wọ́n gbìyànjú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ bọ́lá ìyẹn ṣe tó yẹ káàkiri fẹ́ẹ̀ lé lórí. àti ìṣòkò lè di nàìjíríà ní ìṣòkò alábi súnà jáde bá ọmọ kéré di adéṣẹ́lò adéṣẹ́lò àìbọ̀n adéṣẹ́lò alábíà. sọlẹ́ ọjọ́ pé àwọn afá àti ṣe ẹ̀fọ́ ẹ̀fọ́ ti ara wọn láti wá ìtọ́lá làáfíà ti ṣe ha nínú àfihàn ìdájọ́ ìmọ̀ fi súnà nínú àlùkùránì ní àmì inú súnà sọ ara ìná lè ní àwọn náà ṣe àti pírẹ́sì ẹ̀já jẹ́ láti kọ́ bí 2019. ìbá lórí adọ́ mi láti ẹ̀mú kọ́ ṣe bá gbogbo ẹ́ tọ́ yìí wọ́n sọ́wọ́ ṣéèkù wa tẹ̀lé ara gbégun ẹ̀ẹ́rẹ́ bá ní interest nínú ẹ̀ ẹ̀rọ bá rí ìwọ náà rí pé àǹfààní wa mẹ́ àwọn ọ̀nà wo àwọn jẹ̀mú bóyá orin tí mo rí ń bẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́kì sáàmọ́ sábà tẹ̀ náà bí káàkiri ṣe yóò káàkiri sára ní ẹ̀rì ó ní mọ́ sábà bá dé náà tó torí ẹ̀ ọkọ̀ sá pàtàkì káàmì abálẹ̀ yóò lórí rọrùn fún wa láti memorize àti inú nàìjíríà yẹn tó bá memorize ẹyọ kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan tọ́jú wá sí máa pé ní three months wá sí ní gbogbo ìlágbárí tí wàá lè wọ́n ti bẹ̀ lọ́ọ̀ ní sílẹ̀ same time so no ọ̀nà táwọn ń gbà ṣàdúrà omi ká máa fi orúkọ ọlọ́run ká máa fi fi ọlọ́run wọ́n fi fi ọlọ́run wọ́n fi fi ọlọ́run gbogbo àwọn àlàyé àti sínú òwe ní ìjọba nínú àwọn ẹ̀kọ́ táwọn fi ń ṣàdúrà ara ìlú náà létí ni o alẹ́ ti ká ní hamdulilá wọ́n sara ní alẹ́ ká bẹ̀rẹ̀ àdúrà pẹ̀lú ká dúpẹ́ fọlọ́run ká pẹ́ǹtì ọlọ́run ká lóun ní ọlọ́run ẹ̀rì ثم بالصلاة والسلام على خير الأنام لين تواصل صلاة النبي صلى الله عليه وسلم إذا قبلوا لي صلاة òsínú ẹ̀kọ́ àdúrà bí tí ó kọ́ máa tó ti pé ń tàà fẹ́ àtàjálù lẹ́ẹ̀kan náà ní láìsẹ̀ fún dúpẹ́ fọ́lọ̀ káwọ́ ní ọlọ́ ṣé èyí tọ́lọ̀ ti ṣe fún wa tẹ́lẹ̀ ó ní afẹ́ sọ ni tí òwò ti ká wọn dúpẹ́ fọ́lọ̀ ó ti dá pé ìta àárín tí ló gbalà káyìí wa tí ò já lè dúpẹ́ yìí tí wọ́n ti ṣe èyí ti gbàgbé pé bí èèyàn bá ń pàdé fún un dáadáa tí wọ́n ti ń dúpẹ́ yìí tó ti kọjá ọlọ́run máa pàdé fún un bọ́lá ti sọ́nà sọ́nà bí ìjọba yìí nìyẹn ìjọba ìfàsẹ́mù olóde la iṣẹ́ kankan láàbí jáde kan bẹ́ẹ̀ bá ń dúpẹ́ orí àwọ̀ ọlọ́run á máa pàdé fún un wọn lẹ́yìn kọ̀ọ̀kan tó iná àbábí la ṣe yìí lọ́wọ́ àtàlá ìdúpẹ́ fọ́lọ́mù ìtẹ̀bá bábọ̀ mẹ́ẹ̀ ẹ̀yìn náà nù àbàkò kẹ́ni àparò òun òjì bá wà lójú mi. sọ àdúpẹ́ fọ́lọ́mù àdúpẹ́ fọ́lọ́mù lórí ìtò ti ṣe fún wa lẹ́lẹ̀ àti ìròyìn ọlọ́run ó kàn ajá pé ibi lẹ́yìn ìròyìn ọlọ́run ọba yẹn ló lè mọ́ yí ọ̀pọ̀lọpọ̀ wa owó láti wá ròyìn ọlọ́run ló láti ṣe ọlọ́run ọba tí ò ní mọ̀lẹ́bí tí ò ní ìdílé ọwọ́ fún sọ pé kò ní mọ̀lẹ́bí kò ní ìdílé ẹ kò bí mẹ́rin fún òbí yẹn gan wọn máa ìròyìn ọlọ́run ọba yẹn. ẹ wọ́n á dé bọ̀ ọ̀pá ló bá bí lọ́n gbèsè sí àmọ́ níbọ̀ ọlọ́pàá ọmọ ìjọba tó ìdí nǹkan ọmọ kan kan lórí ìṣe ọ̀dọ́ wa léwu oníbà ti dì wọn èyí wò nílẹ̀ mò ní kọ́kọ́rọ́ kékeré kan ní kékeré kan ní wọn rè ìyá ayé kò tán ogun ẹ̀sìn wọn àtàrí tó tó wà tàtà ogun ẹ̀mí di ara wọn. lórí ìṣe kíni lórí ìṣe ọ̀dọ́ náà lè dé dé náà ni ẹ̀rì owó àti ìlọrin náà ni wọ́n ti lọ́rí wọn náà ṣùgbọ́n àwọn òbí mọ̀lẹ́bí ọwọ́ kọ́ sọ fọ́nà òbí mọ̀lẹ́bí gan ọ̀rùn sí ومن لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد wọ́n tó sàdúrà rẹ̀ lásán ọkọ̀kọ́ ní láàrin ẹ̀dẹ́ alhamdulillah ashkurulillah gbogbo ọpẹ́ pátá ìrọlọ́pọ̀ lórí gbogbo èrè pátá ìrọlọ́pọ̀ bá lórí alẹ́dì lọ́jẹ́rì wọ́n lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ kan sáwọ́ kókó wọn àhàdẹ̀ wọ́n ní ọlọ́nu الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشرع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون من شيء من علم إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يحوله حفظهما وهو هو العلي هو العلي العظيم اي والله قل mo به اي pọ̀lọ́ bẹ́ẹ̀ ẹ̀yìn lọ́wọ́ ní sọ́rọ̀ bùl hashir Allahu la ilaha illa Allahu نزل الكتاب وقال ذلك لو كان رسول الله عشر هكذا السلام المؤمن المهيمن العظيم الجبار المتقدم على من يظن تقولون يظن وثيقة فيك الجماعة ما يتعويل من في ما كيف وضعه يوجد رجاء تبقى يا من فيه ṣùgbọ́n àti ìbá ti mùsùlùmí lọ bá gbé ìkàtàlẹ́ wọn lọ́wọ́ tó yà lórí ọlọ́run fún mi láàrin ìgbẹ́ méjì ló mọ̀ tuntun tó sùn ní ọkọ̀ lọ́wọ́ gbọgbọrọ ní ti bàtà rẹ̀ ọba alágbádá náà ní ti kàwé yín. ẹ̀rì arúgbó ọjọ́ arúgbó ọjọ́ kiri ká àdéhùn àdéhùn má tẹ̀lá ọlọ́run arúgbó ọjọ́ orúgbó ayé ni ọba tí ọ̀dọ́ kan tí ò lóru ó sọ fún ikú ìdájà sí ẹ̀yin lẹ́yìn tó kékeré lè lógún ní òní ṣe pẹ̀lú ọba tó dáwà ẹni pọ̀ sí ọlọ́run ọba kéèyàn gbogbo yẹn náà lẹ́sìn sí ní ọlọ́run ọba tó wọ̀ wọ́n lè fi ọlọ́run lè fọwọ́ ìlú ẹ́ ọlọ́run lè gbé kó máa jẹ́ sí wọn lọ́wọ́ wọ́n ìlú dáhùn lè máa jẹ́ sí kó lọ́dún ní dáhùn lè jẹ́ lórí ìlú ẹ̀rọ ni ọlọ́run jẹ́ fèrèsì ọlọ́run ẹni ọlọ́run ìròyìn ọlọ́run kọ́ ló kùrá nìkan jẹ́ rẹ̀ mọ́ mọ gbogbo ẹ̀tọ́ ìlú sọ nílé lárúbáwá tọba tó dá sọ́mọ̀ tó ọba àrọ̀ ọ̀bọ̀sán ọba alẹ́ gbogbo ní ara ròyìn ọlọ́gbà ọba tí ń lójú ọba tí ń ṣe ọba tí ń ṣe ọba tí ń ṣe gbogbo ẹ̀ káàmù sọ̀sọ̀ kó sọ ọba lóyìn ọlọ́ fi kàn fi kàn tán kọ́ lọ́wọ́lọ́ dáńgó bí mo fẹ́ ọlọ́mọdé bí rp ọlọ́gbìlẹ̀ lọ́wọ́ ilé tí mo fẹ́ parí ìdúgbọ́ lọ́wọ́ bùkátà rẹ̀ tó fẹ́ mi ọbẹ̀ wá ń lè fọlọ́ àwọn ọmọdé tó ní inú lọ́mọdé tó sọ kàlẹ́ ayò gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹ̀kọ́ nìyẹn lẹ́yìn náà wà pátá láti fà nílẹ̀ sọ̀rọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ àbí òfin bẹ́ẹ̀ níbẹ̀ náà gbogbo táwọn sọ yìí sí ajẹjẹ mọ̀ tí ò bá sí ti ẹ̀sọ́ ọlọ́run bá rán sí wa ni ọlọ́run sì rán sí wa kò yá kí n lo kò yàyàkúyà kò yàyàkúyà kò sí sẹ́gbẹ́ ó sì kó wa lẹ́kàn in fact ó máa ń kó wa lẹ́kàn nígbà lè jọrọ ara ẹ̀ gan yẹ lẹ́kùn lọ sí olùmọ̀tì olùmọ̀tì ọmọlẹ́yìn ọmọlẹ́yìn irú gbogbo kan náà lọ́wọ́ bá fi ròyìn ẹ̀ náà sọ́lọ́kù آخر سورة التوبة هو سيد سورة التوبة إن الله مبادر إيه لقد جاءكم رسول لأنفسكم عزيز عليه ما علمتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ọ̀rọ̀ lè ti ń ba ilé lò nira yóò mọ̀ sún àlẹ́jì náà báyìí èyí tètè máa ń darí yóò dùn mọ́ ní rí dára lẹ́yìn yóò mọ̀ fíìlì lára káwọn tọrọ kí ọlọ́run àlékún bí ọlọ́run ọba fún before kátókàdúrà àwọn àárọ̀ tàbí náà wọ́n lò á ti tiẹ̀ náà wọ́n lò bí wọ́n lè bá àgbà wọn lò ọlọ́run ọba wa ní ọlọ́run ọba tá a dúpẹ́ fọlọ́run tá a sọ̀tà láti bá ìlú ìdájọ́ náà ṣùgbọ́n ẹ̀mọ́ ti sọ̀tà láti bá dé ẹ̀yìn bẹ́ẹ̀ ọlọ́pàá wá láti káwọn ṣe sàlámù àti sàlámù fún àrọ́bìnrin kẹ́kọ̀ọ́ nìkan tẹ̀lé nínú ààrẹ yìí. méjèèjì tọ́lọ̀ ní a máa ṣe fún ẹ̀yìn kan yé wa dáadáa nínú ẹ̀ kí tó yé wa náà ní pé láti mọ sálámù sọ pé asàlámù àlẹ́yìká ya Rasulullah asàlámù àlẹ́yìká ya Abul Qasim. bẹ́ẹ̀ ike ọlọ́run kó máa jẹ́ ṣe rẹ̀ Abul àtàlátò kálọ̀ wá ní àmọ́ sí wọ́n bó láti wá sí àlẹ́lẹ́ bá kọ́ wọn ẹ̀rí kúrú aláhùnmá sọ́lé alá muhammadu wa alá alì muhammadu wa sọ́lé tààlà ibrahim wa alá alì ibrahim وبارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وفي روايه في العالمين انك حميد مجيد. صلى الله عليه وسلم ربما كان قد أبو سيئة وفي صلاة إبراهيم يقول أبو سفي اللهم صل وسلم على النبي ينا علينا يقول صلاة فاتحة هو تكلي فصير ربيع ينزلني يقول تعالى لا تعالوا إلى من بلاتني علي بن حديث فضالة ابن عبي الله سبحانه فرقه تعدينا ó ní arákùnrin kan anábìgbó tí arákùnrin kan ṣàdúrà jọ kan arákùnrin yìí wá ṣàdúrà فلم يصلي على النبي صلى الله عليه وسلم فقال الرسول صلى الله عليه وسلم عجل هذا وصفلات قد الذي بيده يقول والله الله شريف لا نقول كلي وقد عدو كلي كيف انتظر يتعرفنا الذي لم عجل هذا يسكري في الكنجبات ليه يفرجه آه ثم دعاه لا تسكت النبي واقفه فقال لا النبي واصفه يعني ولغيره اصفه ó tún máa jẹ́ ẹ̀kọ́ fẹ́lú ní ìná níbi ń jẹ́ ẹ̀kọ́ fáwọn náà lálẹ́ ìfọ̀ one thousand four hundred and something years sáà náà ti jáde yẹn. sáà nǹkan lẹ́ àwọn kẹ́kọ̀ọ́ fún jìnnà bá máa sọ látara ọ̀tẹ̀lẹ̀ jẹ́ ní náà wà ní nǹkan táwọn àrọ́ ọmọdé wọn ló ṣe ní ọ̀tọ̀ tó bá lọ́jọ́ iwájú mi. àdébìnrin ìdásọ́la ahàdókòrò fàlíọ́dàbí àdébìnrin àdébìnrin gbogbo gbàdẹ́ ìkọ̀kan yín bá ti fẹ́ ẹgbìmọ̀ ni ọlọ́run ẹ̀kírìsì ọlọ́run fún mọ̀lú ìkọ́lù àdàbìnàbí lẹ́yìn ẹwà sọ́tọ̀ látò délé àdàbí fún mọ̀lú yẹ́dà ìyẹ́dà ọmọ ọ̀ṣà lẹ́yìn náà ìyẹ́dà ọba dàbí ọṣà tó wá bẹ̀rẹ̀ fún nǹkan ní tó bá fẹ́ lẹ́yìn náà bá a ti máa ń tó nìyẹn bá a ti máa ń tó ara ẹ̀kọ́ àdúrà ọlọ́run tó ń ìdá òun pátá òun kí ẹ̀dá máa tún bá síwájú ọlọ́run àwọn ọmọ ara wa ní aláṣìṣe nígbà bá ṣàṣìṣe káwọn ìlú ní kankan torí ibi káwọn ọ̀sán tó kàn yín àlọ́ sọ́sẹ̀ káàrí nínú lọ́dọ̀ ẹgbẹ́ ìlú tí òfin ní sọ́ọ́ sọ̀rọ̀ táyé òfin parí láyé kan parí láti ṣe ìṣẹ̀ náà. tí ìbá wa ti pé ẹni níbi ìṣèkárì ìṣe kí bàbá wa dáhùn òṣèlú ẹ̀ ọlọ́run kí ìbẹ̀rẹ̀ láti ògbólúwa lẹ̀ fún ádámọ̀ kò sí ọlọ́run ìdí bàbá wa dáwọn náà mọ́dé èso àmì náà lè gbé èso àmì lè gbé wọ́jọ́ sẹ̀ náà òtò ọ̀rọ̀ adáwọn ní solúsàn láì títí ti ṣe káàdì òní solúsàn orí funfun nínà ní àìtúbá náà bàbá wa dáwọn túbá orí ilé ilé ìbá ṣèkáàdì ìta gbígbí orí ìpínlẹ̀ ogun tó ti kàǹbá kò jẹ àtùgbọ́jú bá lẹ̀ yóò bá wọ́n ajẹ̀bí mọ́mọ́ wọ́n ní fún the greatest the greatest opportunity kan bẹ́ẹ̀ ní ìyẹn ní láyé òun náà ní kọ́nà wọn bá fi opportunity káwọn bá kalẹ̀ kọ́nà wọn bá fi àǹfààní káwọn tún bá kalẹ̀ ní hàn ìbámu ilé ìwé pété la wọ́n sáré sí because ojúmọ̀pọ̀ òní bá káwọn tẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n tá a tún mọ ìyanjú ara wa wájú ọlọ́run náà ní pé ní ọlọ́run ayọ̀ ayọ̀ lélẹ́ ni mo tún bá mi ò yọ ẹ̀ náà yóò sì kàn sáré wa ọlọ́run ó kàn sílẹ̀ náà ìtọ́lọ̀ láàánú lé fún wọn kí ẹ̀ máa tún lo ọkọ̀ tó ní ti àwọn yìí àwọn nínú ẹ̀rọ bá fẹ́ká dúró àwọn ọmọ gbà ó jẹ́rìí kí ó ṣe kí ni o tí ó máa tún bá lọ́pọ̀lọpọ̀ bá ẹ̀ ìmọ̀ tún bá lọ́pọ̀lọpọ̀ bá rí lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run especially ànábì wa náà rí ìsọ̀láfù wọ̀sàrán ìtọ́lọ́wọ́ bá sọ fún wa lọ sọ́rọ̀ pé náà kùránṣà tàṣẹyìn tí wọ́n fàṣẹ lẹ́nu títú ẹ̀ ولم يقل تستغفروا ربكم استغفروا ربكم ọlọ́run inú mo sọ fún wọn pé èrè ọlọ́run ọba mo sọ fáwọn èèyàn ní ara tí mo sọ fún wọn láti pé ìtẹ́jú ìlú ọ̀pá kan ẹ máa wọ ọlọ́run ọba yẹn láforíjì lórí àtúnṣe ní ẹgbà fẹ́ ṣe ní ọ̀dà kó foríjì ní ìlú ọ̀pá náà fọ́ àrọ́ọ̀n ọba ìjọba tí wọ́n foríjì ẹ̀dá ni tó bá wá foríjì yìí tán yóò lè ṣe lóṣù ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا ọlọ́run wà ní kí ẹ yóò fi àgbáríkà sí àpò yín tó bá pọ̀ mẹ́ tó sàǹfààní ní ọ̀pọ̀ náà ní tó bá wà mẹ́ yóò wúlò yóò bẹ̀rẹ̀ ní ìdí ẹ̀ sí sàǹfààní ọlọ́run rọ̀ kí ni yóò rọ̀wọ́ sí yín yóò fẹ́ yín yóò fún yín lókè à bẹ́ẹ̀ náà ni àwọn ọgbà oko ní yóò mú yín lọ jáde yóò wà fún yín àwọn omi àwọn ọ̀sẹ̀ ní tí bẹ̀rẹ̀ ní ìdí yín ọlọ́run tọ́lọ́kàlẹ̀ ilé bí ẹ̀dá bá ń tún bá àwọn ọ̀sọ̀kùnfà kádùúrà ẹ̀dá ó gbà ọlọ́run kẹ́ ẹ̀dá ó pàtàkì púpọ̀ wọn náà lọ sí ìfi ẹ̀rù lé ẹ́ ṣé kí ló ń rà náà lọ́fún lòlá ẹnì bọ́ọ̀lù tó bá sọ yé ẹ̀sùn ilé ẹ̀mí ah tí ò bá ikú bá kó tó kú ó gbàgbé orin láàrin àgọ́ ọ̀rọ̀ rẹ̀ lébi alákòókò ìdálẹ́kọ̀ọ́ sí ìrù káàkiri ọ̀nà mọ̀ọ́ká dáná nínú ìlà

ويتم نعمته عليك وينصرك الله نصرا عظيما قلت أصلا في يوم في مكاتبي gbogbo kò tó lò láyé rẹ Muhammad káàdì tó kù ló lọ sọ̀rọ̀ ìkàlẹ̀ ìtọ́ bá ṣe láti ṣe tó kù ìdí gbòkè rárá òjijì àfi ẹ̀yẹ yẹn sọ pẹ̀lú àjọbí ìyẹwò yẹn fún ọ̀sẹ̀ tó kù sí bẹ́ẹ̀ àti ẹ̀rọ lọ́sọ̀lọ́ ti rẹ́ẹ̀rẹ́ sí lẹ́sẹ̀ tó bá tó tẹ̀sọ̀ tó kù òjijì àfi ẹ̀yẹ fún ọ̀sẹ̀ yẹn lórí kiri Wọ́n ní kí ló ń ṣẹlẹ̀ àlẹ́bí? Ó ní ọlọ́run sọ fún mi náà. Gbogbo ní ó bá ṣe kò tẹ́tẹ́ nílẹ̀ mọ́. Ọ̀pọ̀ àtọ́lọ́gbà ló yẹ láti ìyẹ̀ máa. Yóò sọ̀rọ̀ ẹ̀jọ̀ lọ. Àwọn tí ò sí ìrí ìdajì rẹ̀ bàtà ọ̀gá kọ́ta rẹ̀ gan ẹni tí wọ́n sọ àwọn dà. Wọ́n sọ àwọn dò sàmọ́ àwọn mùsùlùmí lọ́wọ́. Ẹ̀sìn lọ́nà bí ìgbà. Ẹ bá ń ṣe báwọn àwọn ọmọ itu membawa bui ke ibu pun dan ini kena di tempat ini. Kita lalu jumpa orang lain tadi dia, kita amat dua tahun dulu di rumah. Cuma tu dia kita rumah kah, semua sisi itu kalau pun semua ni kah. Jadi kita lalu rumah kah kita sendiri orang lain ni. Kita ada apa kah, amat dua orang lain kita lalu orang lain. Semua tawa ni kalau bawa tim belon ẹ̀rọ pé ọjọ́ra wọn ọlọ́jọ́ ọjọ́ra wọn fún wa torí ẹ̀ bí ẹ̀dàbà tó ní máa ìmọ̀ ṣe kéré jẹ̀mọ́ ìmọ̀ sọ̀rọ̀ àforíkì lọ́dọ̀ ọlọ́run ìlú àdéhùn tètè máa gbà lẹ́yìn náà ní ara ẹ̀kọ́ ìdí àmọ́ fi ń bá dùn àlù òun náà ní àlùjá fún fi dùn á wà á dábàá lórí ìsìn náà ká máa ní àmọ̀rí ọkàn nígbà tá a bá ń ṣàdúrà ká lẹ́kẹ̀ẹ́ ní ọkàn káwọn máa fi àdúrà ká máa dá òkú bí ẹ̀ ìlú àǹtẹ̀ náà ní tí ìyẹn ẹ̀kẹ́ náà àdúrà máa ń fi àdúrà máa ibi pé ọlọ́run gbà ní. Lóòótọ́ ẹnìkan ti fi trọ́ọ̀sì ọlọ́run. But àlà ní trọ́ọ̀sì ọlọ́run ọba tó yóò gbà ló ṣe ká mẹ́. Ẹ̀mí ìyẹn lọ́lọ́run fẹ́ ká fi máa bẹ náà بعد سوانسا دعا نمجد وعدوا مني ربين وحديث أبي حمزة عن نسيم بن مالك رضي الله عنه وأرضاه اللهم ليرجع لك بن مالك أني أنا محمد صلى الله عليه وسلم أنا إذا دعا أحدهم تلك وقريبا بلون تلقان سادوا فليعظم المسألة إما أني أمري وقا إما أني في وقا لولا دعا دي أمسي أمسي ó ní wọ̀lá yàpò lánàá aláàbùmá ẹnì kọ̀ọ̀kan ní ọ̀pọ̀ ìwọ̀n sọ pé ní ọlọ́mọ bá mi fún mi ní nǹkan báyìí èyí ṣe ń ta pàṣẹ mi tó bá wù rẹ fún mi ẹnì mọ sọ fọlọ́n tó bá wù ọ fún mi àjọbí ní fa láàmú sẹ́kìrì ìhùnà àyìnláhù láàmú sẹ́kìrì ìhùnà tó mọ̀ sọ fọlọ́n ọba tó bá wù yìí pé ó fún mi kẹ́ni ìgbà lè fọ́ọ̀sì ọlọ́run kẹ́ni fọ́ọ̀sì ọlọ́run tó mọ̀ sọ fọlọ́n tí yóò bá fún ẹ tó kò lẹ́nu ní ìdókẹ́ fún wọn kí wọ́n là sọ́kọ́ rẹ̀ sí ẹ̀yẹ tí wọ́n bá fún ẹ ó lè ìjọba fún wọn lọ́wọ́ tòun náà sọ́nà òjò náà ní ìwọ̀n fẹ́ kọ́ ọ̀rọ̀ ọmọ sọ́kọ́ náà bá pé wá wù sára ìgbẹ́ fún àdúrà fún òun ká máa ṣàdúrà pé ọlọ́run sànù inṣàlá ọlọ́run inṣàlá ò sí àdúrà inṣàlá ò bá àdúrà lọ inṣàlá ò bá táwa fẹ́ ṣe tá a ní lọ́kàn fẹ́ àbìmọ̀ sí ìṣàlọ́ ìsìn ìṣàlọ́ lè lọ wọnú promise tá a ti fáwọn èèyàn lọ ṣùgbọ́n lọ wọnú àdúrà lọ́sọ̀ àdúrà fún ibi àdúrà fún ibi àdúrà fún iṣẹ́ ọ̀ táì padà lọ́ bí ìṣàlọ́ wọ́n sọ pé kówó dá fún mi sáńsà orí ìṣàlọ́ ọ̀fẹ́ ìṣàlọ́ bí àdúrà ara ìlẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láti wọ́n ṣe yìí Ibi láti máa ń lo iṣẹ́ aláwọ̀ tán, ayé ló ní kí ni o, nígbà tá a bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọ̀gbọ́n. Nínú ẹ̀kọ́ àdúrà tí a bá ń tọrọ àdúrà, ara ẹ̀ náà ni rọ́pò orí ẹ̀dẹ́yìn ká máa tẹ́wọ́ wa ẹ̀yìn ká máa tàwọ́lẹ̀ káàkà tàwọ́lẹ̀ báyìí tábàlẹ̀ ṣàdúrà á tẹ́wọ́ sọ́lọ́ àríyàn ní ẹ̀kọ́ tá nàbí sọ́lọ́ bọ́ ọ̀yàn sọ́lọ́ tó ní kọ́ wa ní Bukhari Anas ibn Malik ẹ̀ náà mọ̀ pé nǹkan bí ọdún mẹ́wàá tó dáa ló ṣe pẹ̀lú ànábì ànábì tó jáde lẹ́yìn ó ní díẹ̀

ẹnì kan wá tó kó sáré ilé ilé ẹnì jẹmọ kó máa ṣe ṣùkẹ ìṣe irú ọmọ bàbá mi tí ìwà ìfẹ́ ìgbókú bá wà yẹn kiri kò tètè rí ìyẹn wá káyàn wá kọ́nà ìgbókú káyàn wá kọ́nà ni ẹni bá ti rú mi tí ẹ̀ máa ṣe ṣùkẹ ìṣe irú àwọn hánà tó máa lè àti ìgbé ìjọba ìjọba ìjáde láyé jọmọ ibẹ̀ náà tí wọ́n gbúyẹ pé àpọn nígbà mẹ́rin lórí tí wọ́n jọ fi àgbẹ̀ ìgbé ìgbókú ọba káyàn wá kọ́nà jọmọ èyí mọ̀ búrú àwọn yẹn. àwọn yàrá ìròyìn ṣe yẹn nígbà yẹn ò ṣe yẹn yóò rí bàbá tó yẹ fún yìí ṣèṣe ọ̀rí bàbá rẹ̀ lè fọmọ tó rí bàbá làwọn bá rẹ̀ wọn bá wọn tí wọ́n ṣe àlẹ́lẹ́ ìdí bàbá àlẹ́lẹ́ ìta rí bàbá làwọn bá rẹ̀ wà nípa ọwọ́ ló táwọn yẹn sáré pẹ̀lú sí ọlọ lọ́pẹ́sẹ̀ làwọn àlọ́ kébí ìlú burúkú kan àwọn yẹn wà lẹ́yìn olójúmọ́ tábà látàbí ìlú ọ̀nà náà rà. àná sọ̀rọ̀ wá lé ìyálò ń gbọ́dọ̀ àlọ́bí gbogbo ń tẹ̀yìn ẹ̀ ẹ̀ mọ̀ pé ìyára rẹ̀ nù àná yóò ṣe ṣí ọ̀fẹ́ wò náà rí kò sẹ́sùn kékeré Bọ́bà tó rí nǹkan lẹ́ta lọ́rí yóò fi fún àlọ́bí orí àfikẹ́ ìjọmọ́ lórí àfún lájú àrí. Gbogbo nǹkan lẹ́ta àtàlọ́bí lẹ́ta àdúrà ẹ̀gùn gbogbo ẹ̀rọ ní kò sọmọ́ ẹ̀rọ. Dá aláhùn ìmọ̀sọ́fà ànàbí ìṣọ́lọ̀ lọ́wọ́ alẹ́ ìwọ̀sọ́lọ́ mọ́bí tó lè rúmọ ìwà wọn dá wọ́kẹ́ fẹ́rọ́ tó lé àmúwàá wọ́kẹ́ fẹ́rọ́ tó lé ọ̀lẹ́. Àdábì sàdúrà ẹ̀rí tó mú bòun tó ọmọ fún àtàwọn ọmọ ọmọ rẹ̀ ìfò nǹkan fojú witness ìfọ́ òkú tó jáde láyé àmà tó bá kó gbogbo ọjọ́ pọ̀ àwọn kan lọ bí wọ́n náà fi fi àwọn kan níbi ọjọ́ ìrìn ni wọ́n níbi ọ̀pọ̀ débi àmà ọlọ́run bá tàní máa ń bí ọjọ́ ìrìn lọ́nà gbà míì tó sì bá dáhùn wá ní eighty inú ọmọ yẹn ni wọ́n sin lọ́dún kan ọ̀kan lẹ tó gbọ́ mi bọ̀ sí àdúrà bá lọ́dún ìfẹ́ pọ̀ fẹ́ mọ́ máa gúrú àwọn èèyàn gúrú anẹ́sìnkú máàlì àbí abubu sàlẹ̀ àṣíyàní àwọn amọ̀rùn-ún àásùlọ mọ̀háwí àìbìnàbí sọfíyàn rọ́dí ọgbà òzàrà àìfún àrùdọ́ ọlọ́gbà ní ọdún ní gbogbo wọn ààrẹ lọ́gbà tí ẹ̀ láti fi kan jọmọ́ kò tọ́ sí ní àti ṣùgbọ́n ti wọ́n bá jẹ́ lórí amọ́mìnira lórí mo mẹ́rin bá jẹ́ ọgbà náà bá wọn tí wọ́n ti lọ kí wọ́n bá jẹ́ ọgbà náà bá wa nígbà bí kí ni o nígbà bí ọgọ́rùn-ún wọ́n ti ṣe ní gbogbo olórí ẹ̀yìn wa ìgbà lórí yọrù sí wọn tó wọ́n tó jáde láyé ẹ̀yà wá bá lè sí wọn àyàn ọjọ́ ọjọ́ káyé náà bá lè sí wọn nígbà kan bá pa àwọn ọkọ̀ wọn ní káwọn tá délé yìí wọn sábẹ́ ní gbogbo látara àjà wọn ẹni tí ò bá gbọ́ ní wọn mùsùlùmí yóò sọ̀rọ̀ ìdílé ní owó látara àjà tó ṣẹlẹ̀ láàrin ọ̀sán bí. àgbòsùn àfọ́tò àgbòsùn àfẹ́fẹ́ tó bá borí ìṣẹ́ wọn àwọn ohun ṣèkéyìn ara pálá ajáde kúrò yóò rà ní ọdún tẹ̀lé àṣọ tàbí yóò mọ ọdún tàbí kan fún kan ní ẹsẹ̀ rí ìlú wọn. adájọ́ ń tún náà lọ́nà náà wọ́n fọ ẹsẹ̀ rí burúkú láì òkú wọn tàbí àgbẹ̀lẹ̀ pátá ń lọ tàbí wà fún èyí tó bá ká ìṣe ní ọkùnrin ìyá rẹ̀. ìdíbà ní bàbá bá ní bàbá bá ní àwọn àti àbẹ̀rẹ̀ ṣe máa kó tàn ní báyìí ẹ̀yẹ mọ́ bàbá wá lè rí àtàbí àjọ́sí ọlọ́mọ̀sára ìbáraẹ̀ ọdún wọn àti nínú ẹgbẹ́ bàbá náà bá ká ilé ìbòjì àfikún ìkan ni wọ́n tí ò fẹ́ ní ọjọ́ wọn nínú ọmọ lẹ́yìn àjọ́sí ọlọ́mọba tọ́lọ́mọba ti rán sáyé ọlọ́run fún wọn àjọ́sí spẹ́ṣíàn oṣù yẹn rádaràdà rádaràdà tí wọ́n bá wọn sáyé láti òkè wọn a mọ̀ wọn ọ̀pọ̀ ọlọ́mọba yẹ wọ́n sí wọn ti àpọ̀ wọn tàbí àjọ́sí wọ́n ti dàdúró ọmọ أنا سبحانه ما لكن الله سبحانه بارك وانا ولرفع عند رسول النبي صلى الله عليه وسلم ولرفع يديه حتى رحيم ما جاء الثالث wọ́n ní kàtàkì bá ń sàtọ́ ànábì àmọ́ ọgbọ́wọ́ sókè débi pé fún fún adúyà ànábì ẹ ọ̀tọ́ sí ìgbẹ̀ yẹn máa yàtọ̀ ẹ olùmọ̀rin ní sàtọ́ nípa gbọ́wọ́ sókè yìí máa ń sàtọ́ ojú tẹ́wọ́ sọ́nà àmọ́ ṣe kéré ẹwà rí ọwọ́ títẹ́ sọ́dọ̀ wà sókè lọ jẹmá wé mọ́ wá gbogbo mi nínú gbogbo ara mi ọ̀nà tèmi jáde jẹmá ìtẹ́wọ́ sọ́dọ̀ wọn bá lẹ́mù mẹ́ta náà ni ó wà àbí bí ọ̀nà mẹ́ta náà ni alákọ̀ọ́kọ́ ní ẹ̀rẹ̀ ìṣá ara tó bí má ra bí ó sọ ẹ̀wọ̀n àfihàn ẹ̀sìn kí á na ní ìyẹn wọn wá sáyé nígbà tí mọ̀ọ́mù ó bá wà lérí mẹ́mbà ní ẹnkí tó ń ṣe kótópà fún wa tó wá parí kótópà jímọ̀ tó wá fẹ́ ṣàdúrà fún ọmọ mùsùlùmí ẹ̀rì ìsìn yẹn ó ti fi ní o bá ṣáàtì fi máa ń ṣe nìyẹn àlẹ́bí ìtẹ́wọ́ máa ń ṣe gbogbo obìnrin tó ní tó ṣe kí النبي صلى الله عليه وسلم يحاكيون رسوله علي بن حديث عمارة ابن رخيبة ابن فريون سوبنا bàbá yìí náà sàbí àjọ́lì tó pàtàkì nù wọ́n ní ìjọ kàwé báṣà ìmọ̀n marwan alájú ìbára náà fi àyà lẹ́yìn ọ̀pọ̀lá ọ̀pọ̀ ọ̀gbọ̀n àtẹ́yẹ yẹn sàbí àjọ́lì tá à ń sọ yìí orí bíṣir àwọn báṣà ìmọ̀n marwan khalifa ó wá tí ó bá ọmọ òṣèlú lé nígbà yóò wá fẹ́ sàdúrà ó wá tẹ ọwọ́ rẹ̀ méjèèjì àmọ́ àwọn fi sọ wọ́n ìgbà tàbí ànábì ó lè kọ́ bá àwọn àwọn akẹ́lẹ̀ ẹ̀rìn ọwọ́ méjèèjì kan tẹ̀lé ọfẹ́ bọ́lọ̀ sọ náà ni àlùbọ́lọ̀ àrùn fún ẹ̀ àwọn oníṣẹ́ ọmọ tẹ́wọ́ méjèèjì ó lè lọ́kọ́ dé wàhálì tó lọ sí lọ́mọ àti sọ́mọ ọmọ wà ní àwọn ọ̀rọ̀ tó mẹ́rọ wọ̀nyẹ́ ìbá onígbàtàwà ń bẹ láyé pẹ̀lú àdínlẹ́bí àríwá nígbà káàdọ́bí ń bẹ láyé pẹ̀lú wa jọ̀máà ilé ìbòjú ní káàdọ́bí máa tẹ́wọ́ méjì nínú bá wà ní ilé ìgbà kọjá ní kí n ti òjò báyìí náà yóò nà ká ní sókè láì ìka àfábẹ̀ láì àdánù yóò nà sókè ní máa fi lọ. kí ló wá rọ́ ìwọ sọ́dọ̀ tó wọ́n ní méjì jọ̀máà ẹ̀rí ìjọba ọba ní ilé tẹ́wọ́ méjì ìjọba ti fi sún náà yí eléyìí ó lè dápá rí àwọn àbájọ ìwọ́n tó ní tó burú o bí wọ́n bá ti kí ni o bí wọ́n bá tẹ orí ti dìde nípa rí àdúrà ní àdúrà ní jẹ́ especially àwọn àgbàgbà fáwọn ọmọdé àti ẹni náà máa lè kí wọn léyìn ṣe lọ́mọ ẹ̀fọ́ kẹwọn jù máa wọ́n bá lọ àbábọ̀ ẹni wọn ti sí ẹnì kan ẹni wọn kì í ṣe àmì bí ìbára tẹ̀ ní nǹkan dá lọ́dọ̀ táwọn ẹbí náà ní nǹkan dá lọ́dọ̀ àwọn nípa ọ̀tẹ̀ ká fún tó dá àwọn oníyèbí tí ká lọ́tẹ̀ ká fún ẹ àní Muhammad ọmọ ọba wa ni ìṣe ànábì lọ dáa jù nínú náà nípa wọ́n ìforí ìṣe ànábì sọ ìṣe ẹlòmí ẹlòmí ló bá fi ìṣe rẹ̀ sọ ní mọ́tà ànábì tiẹ̀ lórí àpọ́dàrùn bá ànábì ṣe ìṣe ìrìnlẹ̀ láàmú àbá àbàtàwá ló dáa àbá àbílẹ̀ ààrẹ ìṣe ànábì ìṣe ìṣe làwọn ṣe bákan nígbà méjì ní èyí ó tẹ̀wọ́ sọ́lọ̀ nígbà tí ẹ̀bá ti bẹ̀ náà èyí ó wà jẹ́ kí ọwọ́ ìyẹ̀ tó ti dédé jìká ìyẹ̀ báyìí ẹ̀rì ara àti ànábì náà ni gbogbo ẹ̀ náà wà náà tábìlẹ́bì máa ń ṣe nígbà tábìlẹ́bì sọ́lọ̀ bá lọ sọ́lọ́ gbogbo àlàyé àdíṣe náà bẹ̀rẹ̀ náà àdíṣe alẹ́ sọ́lọ́ báyìí ànábì máa ń ṣe ilé bá nígbà ní ìṣeré anábì sọ́nù bá sọ́nà yóò gbé sókè tí ó tẹ̀lé bí orí ẹ̀rọ ẹ̀ bàbá rẹ̀ tó ti bá ìwé náà sí ìlú ẹgbẹ́ ìgbọ́ sọ́nà tó ti lọ sọ́nà bẹ́ẹ̀ ìwọ́n nípa ọ̀fẹ́ kọ́ fún ẹ̀kọ́ àgbọ́yé ni kí ẹ ti kú àgbọ́yé ẹgbọ́n náà ọmọ ìyẹn tó dé ọmọ wa bí ásírì nígbà olè yìí wà nígbà tó ti ásírì náà ìjọba ní wálé máa dúró bì àjọ àwọn máa dúró bì náà olúwa tó ń sọ̀rọ̀ àjọ ní ìlú náà ṣùgbọ́n màbá bá jọ mọ wálé ásírì èyí màjẹ́ wà bá wálé ásírì èyí màjẹ́ yàn wálé ásírì àyíká lè sọ̀rọ̀ ẹni ló kọjú ọ̀dà ẹ̀kọ́ ni ẹ fi kẹ́kọ̀ọ́ ìmọ̀ ni ẹ fi fún mọ̀ tó mọ̀ nígbà máa takò nǹkan pẹ̀lú dúdú ìlú ìjẹ́ rẹ̀ fún ọjọ́ kan wà láti ń súnmọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá tí wọ́n ti ń súnmọ̀ lórí mọ̀ ń wà níjà láti àtàkì àwọn èèyàn ẹni tó àtàkì ẹwà gbé ìjòkó lẹ̀ ìjọ ya fún fún tí mo ṣe ìgbó ti rọrùn wọ́n gbó kúta lé ọlẹ́yìn lórí ọmọ tó ń ti tẹ́lẹ̀ ní ìfàmọ́ farabalẹ̀ àwọn ọlọ́run fún nìyẹn adámọ̀ náà ti lè ṣàfihàn وأرحم الناس بقلبهم أهل السنة àwọn tó máa ń lémọ̀ nípa òdúdú jù nípa ọ̀rọ̀ ìsìn àwọn èso ní ẹ̀mí àmẹ́bẹ̀ lọ́mọ láàánú àwọn èèyàn jù wọ́n ní kìí di ọlọ́run fẹ́ sí wàrà bí ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ bọ́lọ̀ ti ṣe nù bí ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ bọ́lọ̀ ti ṣe nù tó dà kéèyàn kéèyàn kó sọ́sà ẹ̀ ìṣe yẹn òní ní ni ọlọ́kọ́sà nù náà eléyìí bákan náà àwọn àtàbí ọwọ́ gbajúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wá kó wọnú àdúrà lórí àjádálẹ̀ ta fi sínú àdúrà jẹmọ́ àrùmọ̀ mọ́ dáa lórí tí ó ti pọ́jù ẹlùmí ó máa fi ẹ̀yẹ ọwọ́ báyìí ó máa fi bẹ̀rẹ̀ náà wà ní iṣẹ́ tí ń ṣe òsánmà kan ní tó fún wa ó ní ẹ̀yẹ ọwọ́ báyìí lẹ́gbẹ̀ẹ́ sí ìṣẹ́kúṣe ló ṣe tí ó mọ̀ ká ní òde ní màkà lẹ́gbẹ̀ẹ́ òsì lé lóde ká lẹ́gbẹ̀ẹ́ ìfọ́sọ́nà ọlọ́run ò lè jẹ́ díẹ̀ tó wà nẹ́rì lọ́rùn kọ́kọ́ kó jà nẹ́rì lọ. ìyẹn ló gbọ́ fún wa pé ti ṣe ṣe bá ti sáta nẹ́rì àdá àmì láyé kí là nẹ́rì sọ nẹ́rì dáadáa alùpùpù mọ́ ọ̀hà tí ẹ bá ń bèèrè lọ́dọ̀ ọlọ́run ṣàṣàlù òbí gbogbo ní àfà àtọ̀. àlẹ́bí ní irú ọwọ́ ní irú ọwọ́ yí báyìí ẹ ṣe wọn bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn arúgbọ́dá fi fún ọ̀rọ̀ kátẹ́wọ́ fún àdúrà ara ìlànà ni káwọn bí ní sẹ́ńtẹ́rì báyìí. Kí ni wàhálà arúgbọ́ nìyẹn arúgbọ́ ni? Àwọn tí wọ́n jẹ́ láì dáná pé ah lẹ́yìn náà káwọn wáyà. Mo ti ká ọlá yẹn pẹ̀lú ọ̀tún fọ́lọ́ ńlá bẹ́ẹ̀. Ìwọ ló kálà yóò fún ọ̀tún lọ síbi ìsinmi ìfẹ́tọ̀ gẹ́gùn. Ẹnu mọ̀ jí ló mọ̀ jí káàkiri láì. Ló mọ̀ jí àwọn àti nígbà méjì rí àkókò tẹ̀sí wà sáà ọwọ́ báyìí ìgbàmí ẹ̀sẹ̀ kọ̀mpútà sí wáyé ẹwọ́ rẹ̀ sọ́nà ọ̀bẹ̀rẹ̀ nǹkan Arúgbọ́pọ̀ ní àdúrà láàrin àwọn ọmọ nígbà bá tẹ̀lé kí ni bá tẹ̀lé lánà àgbẹ̀bí sọ̀rọ̀ mọ́ wà á lè yí wà á lè yí ó sọ̀rọ̀ yí ó sọ̀rọ̀ ẹ̀. tẹ́wọ́ sí abẹ́lọ́run abẹ́lọ́run. Nígbà yáwù mi ti sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ tó dàwọ́ ìpínlẹ̀ náà láti àgbẹ̀ sí kílọ̀pà torí wípé àwọn tí wọ́n jẹ́ aládàádáálẹ̀ láwùjọ ti wà àti wọ́n jẹ́ aládàádáálẹ̀ láwùjọ wa ní àìpẹ́ yìí àrí iye oúnjẹ yẹn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn. Ẹ̀ṣẹ̀ yá lè wáyá gbà tí kíìtì àtọ̀kọ́ ṣàrọ̀kọ̀dín rájú gbálẹ́bọ̀ láti sọ fún bọ́ọ̀hù ọ̀sẹ̀tẹ̀tẹ̀ bọ́ọ̀hù pọ̀pọ̀ bọ́ọ̀rọ̀kọ̀ bọ́ọ̀hù fi ń mọ́rẹ̀ pé bá bá tẹ́wọ́ sọ́tọ̀ ọ̀hún ṣàbẹ̀lọ táwa ṣàdúrà kan ní òun àti ìṣọwọ́ sáyé bójú ni àbá kà sílẹ̀ àwa mú wípé àákà sílẹ̀ náà ni fáàlì ti bójú lọ́pọ̀lọpọ̀ àwọn aláìjá kan nínú ìpínlẹ̀ ìgbàlẹ̀ ni wọ́n fara pátápátá farawọn ìlú ìgbẹ́gbẹ́ ìlú ìgbẹ́gbẹ́ ìlú ìgbẹ́gbẹ́ ẹ̀yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìmọ̀ ni òye ìmọ̀ bá ní ẹ́ ìbámu pé báyìí kọ́ ni wọ́n tún ìtìlẹ́sùn àwọ̀ lẹ́yìn lórí ọ̀rọ̀ bí a ṣàdúrà tán káfọwọ́bọ́jú àbí kí a mọ́ fọwọ́bọ́jú ìyàpẹ̀ inú nílẹ̀ lọ́dọ̀ àwọn àfà kọ̀m̀fàrùn àríwá àwọn àfà tí wọ́n lè lè fọwọ́bọ́jú àríwá àwọn àfà tí wọ́n sọ sọ́rọ̀ dáńgbọ́n ní jẹ́mà àti inú àfà tí wọ́n lè ká mọ́ fọwọ́bọ́jú tí wọ́n ló fà kí méjèèjì fi yapa ara wọn sí mọ́ sí oṣù wà láàrin àwọn àfà tẹ́nu fífò lórí bí ẹ mọ́ sí tẹ́nu kó sílẹ̀ àbí ẹ̀ máa ṣe kẹnu kò sílẹ̀ tó sì ń tọ́pa ọjà kìnìún ẹ̀rí tó gbé ẹ máa fọwọ́ fojú wá nígbàtẹ̀ ìfásàdúrà náà ẹ̀rí yẹn ò lálàáfíà orí pé kò lálàáfíà yẹn dé ọ̀dọ̀ ànínábì ẹ̀rí yẹn ò lálàáfíà dé ọ̀dọ̀ ànínábì sọ̀rọ̀ mi yé ẹ̀hẹ̀ ẹ̀jẹ̀ fún alápèjúwe kan ọmọ tí wọ́n bí ní 2010 2010 tó wá lóògùn gọ́ bí ṣẹ̀gbónà Kamaluddin Abíbùláì Adàbí Alúwé gbogbo lẹ́nu ṣe bàbá Kàmálì tí wọ́n sọ báyìí sẹ́wọ̀n pé àtijọ́ ọmọ mìíràn kò sọ̀rọ̀ Nígbà bá bèèrè lọ́wọ́ ẹ̀rí pé ta ń sọ fún àà lọ́sẹ̀ yìí ká sọ wípò, gbogbo ọlẹ́nu ọlá yẹ̀yìn, ọ̀wọ̀ ìdí ọ̀rí yóò bá tí mo wà ní ibi tán ti tẹ́tẹ̀ fírù níwọ̀ náà tí ní wọ́n kú ní nǹkan 2007 kọ́nà bí 2006 2007 kẹrì ní ìtọ́bí april mọ́ra wọn ìwọ́n lọ ń gbọ́ lẹ́nu wọn láti fi ọdún 2010 sẹ́wọ̀n pé àtijọ́ ọmọ lérọ́ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ní àwọn àkọwọ́ bọ́jú tó bá kéde ní o tó bá ṣàdúrà tán wọn afọ àlájì wọn jọ yẹwà fájì ní ọ̀la láàfíà àwọn míì nínú àfájẹ̀ ní wọ́n tàbí ọdí wọn ní ó sì ṣe é lò láwọn àdéṣe yẹn náà ó ṣe é lò wípé bàbá dàmú lórí ẹ̀ láti fẹ́ lórí ẹ̀ láti gbogbo àwọn àdéṣe ìlẹ̀jọ ó súnmọ́ kó dé lẹ́kùn tí ń fi ní láyàbalẹ̀ wípé ah, àdéṣe yìí lálàáfíà o ìyẹn làwọn tí wọ́n ní àdìfọwọ́ bójú mú ṣùgbọ́n bí ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfà ìlọ́wọ́ bá sọ fún adáàlùkọ́ láti náà máa ń ṣe àwọn ń ṣèwádìí ni nígbà wá wádìí lábá débi tó lápẹ̀ẹ́ lárí ní pé àdírísì tí ó sọ fún wa pé bá bàbà tó àtúntà fọwọ́ tọ́jú kò sí ìtọ́lálàáfíà nílẹ̀ kò sí ìtọ́lálàáfíà nílẹ̀ ẹ̀rì ẹ̀jẹ̀ mú kan wá fún inú ẹ̀ àbí méjì mẹ́ta àti àdíṣù àwọn àdíṣù alákọ̀ọ́kọ́ òun náà ni àdíṣù tí wọ́n fi kìí sí ọ̀dọ̀ owó mọ̀rọ̀ inú ọ̀pàtọ́ ọ̀rọ̀ wọ́n ní ọmọ ọmọ àtọ́ àmàṣí ọlọ́wọ́ fún ànábì àwọn olówó ní ànábì àwọn abẹ́rẹ̀ ní wọ́n ní wọ́n ní ọlọ́wọ́rù sọ báyìí pé káàdà nàbí sọ́pọ̀ lọ́wọ́ alẹ́ ìwọ̀sán lára ìdárọ́fà àjàdẹ́ ìbíṣù ha láyà sígi ma àtàyà ń sọ ha bígi ma wọ́n dìhà tó bá ṣàdúrà tán tó bá káwọ́ sókè tó ṣàdúrà tán tó tẹ́wọ́ ẹ̀ tó ṣàdúrà tán Ah, wọ́n ní kì í dá owó kì í ká owó yẹn sílẹ̀ ó ti gbà tó bá fi owó yẹn fọ́ ojú ẹni tó kà léṣe ah, yẹn wá òun náà ní àyè ìmọ̀ mọ̀tẹ́rì ìdí nínú súnà ni wọn wọ́n ní ni Agbọ́dí ìbìnà àìṣà onìkan lọ́gbà wa, ẹgbẹ́ bá jẹ́ lọ́gbà wa pẹ̀lú ẹ̀ àbàbùkù òṣèlú, onìkan lọ́gbà bí ṣe wá, wà Agbọ́dí ìbìnà àìṣà yọ àìfọ́n ọ̀lẹ́ni tó bá kan ọ̀rọ̀ àbí sábà aládé ti bá ìdílé yẹn lẹ ọ̀rọ̀ rẹ̀ sókè ní omi, ó ti di ọ̀rọ̀ rẹ̀ ilẹ̀ tí ò sí lò. Ọ̀rọ̀ àdéjọ ẹlẹ́kejì táwọn ọ̀sọ́ pé wọ́n mú wá, òun náà ni àdéjọ sáà ní ìlú ولولا النبوة محمد صلى الله عليه وسلم كان إذا دعا رفع يديه نصح وجهه بيديه ولا النبي صلى الله عليه وسلم أنت يقول يقول ما تهوى في سأسوا ثم ما سأسوا فهو في وين يقول أبو داود لما حديث يوم إلا وجهة حديث يوم أرافه كمبري عن بن حفص بن حاشم وهو مجهول ẹni tí wọ́n mọ̀ ní káfàlá lè bá ní mọ̀ jùlọ nìyàn ọ̀rẹ́ òun lálàáfíà ìjẹ́ ní ìwòrán fún

lórí lọ́rẹ́ ìbónì pàlẹ́ so àdíṣe ẹ̀rọ òdé lò bákan náà àdíṣe ẹlẹ́kẹta ọ̀dọ́rẹ́ àdíṣe wọ́n fi pè sí ọ̀dọ̀ Abdullah ibn Abbas wọ́n lọ́sọ báyìí pé oríṣi ọlọ́run bá ní ìlà dááúdá àmúgbọ́ha fájẹ̀họ́ di olóre kàfáìtà wọ́n dá tẹ́jọ́ omi tó kúrò ìlà tó ọba ń bẹ̀rọ wọ́n lànàbí ní ọba ń bẹ̀rọ pẹ̀lú ọwọ́ inú ọwọ́ rẹ̀ wọ́n máa bẹ̀rọ pẹ̀lú ẹ̀yìn ọwọ́ rẹ̀ fàyíta paráńtá tọ́pá wá sí àdúrà tán fáwọn sáfàbí ní ma wọ́dí kàkà kọ́ wá sí owó àdúrà rẹ̀ bọ́ ojú ẹni tó gba àdéhùn ẹwà náà ní Abu Abdullah ibn Majah al-Qazwini ní rahmatullahi alayhi ọlọ́mbà ní bọ̀ọ̀kẹ́ wa láti ní ọ̀lá láàáfíà kílọ́fà òun ní arákùnrin ní ilẹ̀ nínú hadith ní ìtàbọ̀ sí Muhammadu ibn al-Masri al-Marwazi arákùnrin ní ilẹ̀ nínú hadith ní òun ní Salih ibn Hassan Salih ibn Hassan arákùnrin yẹn ni منكر الحديث عرفوا هي منكر الحديث قلنا لصالح بن حصان ilé iná ni àwọn àfá tí wọ́n rí lórí pípò sẹ́rí kan tó lálàáfíà látọ̀gbà lẹ́yìn wípé tá a bá ṣàdúrà tó ká fi bọ́jú àárín ẹni tí ó sọ fún wà nínú àdìsọ lálàáfíà wa kò lè sí ìtọ́ lálàáfíà ìyẹn ló fa ń gbà tí wọ́n béèrè lọ́dọ̀ Imam Muhammad ibn Hanbali wọ́n ní àwọn rọ́jìlẹ̀ jẹ́ sọ àwájì àwùjẹ lẹ́yìn ìràpá ọ̀gọ́gẹ́rẹ́ wíṣẹ̀lì tó bá ṣàdúrà tán nígbà tó ti kùnú tó ti wíṣẹ̀lì yóò wà bọ́ bọ́jú كده الإمام أحمد وليه الإمام أحمد إن أنا أسمع فيه بشيء لذلك أتصفوه به إنه وفاته والصلاة عليكم بẹ́ẹ̀rẹ́ ni àbúdá ahùn iná súnlẹ̀sì mọ́ Muhammad ni olùrọ̀ ètò Muhammad ara yà fàálù onígbà tó ń wá pẹ̀lú mọ́ Muhammad wọn mọ́ Muhammad wọn bá ń gbà lórí ìfọwọ́ bóyí tó bá pàdé àná kí náà fà tó tó mọ̀ rẹ́ rí lọ́kọ̀dọ̀ àná lè fún ìyẹn náà Muhammad ti bẹ́ẹ̀ wọ́n bèèrè lọ́dọ̀ ìmọ́ Muhammad ibn Abdul lọ́jọ́ kan ó ní owó nǹkan tó jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn alimọ́ Malik ọlọ́mbà lè fọ́rún kẹwọn wọ́n bèèrè lọ́dọ̀ ìmọ́ Malik nínà àni rọ́dún ni yọ́n ìyẹn ló fa Abdullahi ibn Mubarak al-Qur'ani Abdurrahman al-Hanbali ọlọ́run bá ní fọ̀rọ̀ kẹwàá kan náà ní ògbó sáyé àwọn àfáànù àwọn ẹgbẹ̀lẹ́ ọmọ mọ́lì tí wọ́n jọ sáyé ni wọ́n jọ mọ́mù ṣáàbì mọ́mù hamadu wọn bá lílọ bí iye ìyàtọ̀ bá jù wọn lọ ní ilé àbú àléfà wọ́n sì jẹ́ súlẹ̀tì àbú àléfà fáwọn àgbàkan àtúntò ní súlẹ̀tì rẹ̀ tó wà ní bàbá bú Abdurrahman Abdullahi ibn Mubarak al-Qur'ani al-Hanbali ọlọ́run bá kẹwàá wọ́n ṣe wọn náà sọ tó jọ bẹ́ẹ̀ wọ́n ní kẹ́lẹ̀ ti arákùnrin kan sí tó ṣe wípé tó bá ṣàdúrà yóò fọwọ́ bójú àwọn náà wájú rẹ̀ padà sọ́dọ̀ àfa wọn àfa wọn yẹn wọn àtọ́ mọ́ wọn lè kíkọ ní ìgbìmọ̀ wọn wọn náà ní alimọ́mù sọfìyà ibùdó sàáyìn àtàwí alkúwì àtẹ̀lẹ́yìn rahmatulahi àrí ọlọ́mọba ní kọ̀ọ̀kẹ́ wọn. kí ni bàbá yìí sọ àwọn náà sọ kí ni wọ́n ní àwọn kúrì láì fi káwọn ìlú mọ̀ mọ̀ sí alẹ́ yìí sọ bẹ́ẹ̀ àti sàlá kí ló bá ní mo fi tẹ̀lé mọ́rọ̀ pé àwọn àfa ó dá ká máa ní wọn sọ lórí ọ̀rọ̀ yẹn على يوسف بن عبد السلام أو أعطاه ربه سلطان من العلماء وقال من الأشاعرة من هو أشاعرة أقوم به وتجي أشاعري فينا ولا يفعله إلا جاهل يقول هذا هو أنا أقوم أقوم أفلا يمكن أفلا يمكن فكلمه فتاة الله بن عبد السلام عيد بن عبد الزيت 2014 sermon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wá wà lọ́dọ̀ àwọn àfáàní kò sásìkò máa ń ọjọ́ ti lọ ọ̀rọ̀ nígbò ilé àtùmọ̀ sọ̀rọ̀ ọjọ́ ní ọjọ́ rẹ̀ bọ́lọ̀ málékà pàdé èyí náà gbọ́ ìyọ́ ọ̀rọ̀ ju wúlò fún wọn bọ́lọ̀ fi wá nínú àwọn tí ó máa gbàdúrà rẹ̀ kó mọ̀ sórí ẹ̀jẹ̀ fún wa ó sórí kíni o orí ìfọ̀kànbalẹ̀ orí àlàáfíà orí àlékún gbàgbọ́ àlékún alìsìkí ọ̀rọ̀ kó mọ̀ sọ́lá ìgbé fún wa ọmọdé àti náà lágbàdé ní àgbàdé yìí ilẹ̀ tèmi tó sùn láì láti máa rí ìpínlẹ̀ وأن يبين تصبح بيدكم ومصر وذات قدوم الله سبحانه وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. Bàbá Allah. Ṣọ́rọ̀ ṣe wá sára àwọn àpọ̀wà ní ẹ̀kùn tí ó pọ̀. Yorùbá ní pé ohun lè fi àjẹ̀rà tí ó fẹ́ ní ẹ̀mọ̀, ṣùgbọ́n ohun àmì ọ̀rọ̀ fún òṣèké ni kò fà ṣùgbọ́n wà tí wà sí ẹ̀kọ́ tó ń kú ìgbà yìí lọ ṣùgbọ́n ní kò ní àṣò àpò bá wà sí ọ̀rẹ́ rárá wọ́n pé àṣò tí a bá sí mu ó fi kí sí nígbà tó pẹ̀lú àwọn ọlọ́run àkórí àìbéèrè kan ò ní lè wáyé nítorí pé àṣò rẹ̀ ti tó wọ́n gan kò lè sí ìrùsì wa kí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ báyìí kí ìbéèrè fún náà wáyé ẹ̀rọ bí ló ṣe ẹwà gbà kan àti méjì owó méjì kò orí tẹ́ká sínú yìí náà ni ẹ̀yà alhamdulillah ìjọmọ́ ṣe ìwà ní pé inú kò jẹ́ pẹ́tẹ̀ àti méjì èkí àgbà tó ní sábà bí pé ìlú tó ta oní ní tó dúró ìdálẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ wáyé kí ìbéèrè máa wà lọ́dọ̀ àwọn ti bí ìbáyé kò ní sí nítorí pé òun lẹ̀ sí ìrẹ́kálẹ̀ tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ orí lásán ni náà so iṣẹ́ àlà àwọn tí a bá kí ìbéèrè a méjì nínú ẹ̀ so wáyé tí wọ́n tó ń jẹ fún wa a béèrè ní kí ló jẹ ẹ̀dá tẹ̀mọ́ jẹ kó lẹ̀ kí wà láàyè ibi tí a wà iṣẹ́ wa pẹ̀lú ṣe jẹ́ kí a farabalẹ̀ àwọn tí a bá Wàhálà ìgbà. Wàhálà ìṣòro àwọn ìṣòro àwọn ìṣòro àwọn ìṣòro. Ìgbàgbé ni ṣe fi pé ká fẹ́ sọ̀rọ̀ àwọn ìlú ìṣẹ́kọ̀ọ́. Ebi ọmọdé wọn náà bọ́ wa. Nípa ọ̀dọ́ tó mú ọjà, ìjà tó ní pé mi kí èsì rẹ̀ fẹ́ láti rí fẹ́ sí mi. Sọ ní kúkúrú bí rẹ́kẹ̀ ẹnu rẹ́pọ̀ àrẹ ìṣẹ́ ní wọ́n sọ sí ẹgbẹ̀rún, ó ń bẹ ní ọjọ́ mẹ́ta ní àkọ́kọ́ ẹ̀dá mélòó ló pé ẹ̀dọ́ ọlẹ́dá méjì ló pè àwọn ọjọ́ rẹ̀ pọ̀ tí kì í pé ní ọ̀rọ̀ títọ́ lára ẹ̀sẹ̀ ẹ̀kẹ́ pátá bàbá rẹ̀ ti ṣẹ̀yìn tó túnmọ̀ ní ọmọ ìtura ìbọn ló lọ́wọ́ èyí tí mẹ́ta tó ẹ̀ èyí ló kùtà sọ okay lórí ìtàn yóò lọ sí aṣọ wọlé ìdí àgbàlúgbàlúgbà táwọn ọmọ gbọ́lẹ́nu ọ̀rọ̀ wa wọlé náà Báwọn náà ti bá ń lẹ ní ìṣẹ̀lẹ̀ ìyá òun náà ni wọ́n sọ. Ṣùgbọ́n àti àbárí kíkọ̀ wọ́n mú kàmọ́ta inú ẹ̀sìn wọn tí wọ́n mú orúkú pẹ̀lú ọlọ́ ẹ̀mí ní ọ̀gá ìjọba tó ní ìlú ẹ̀rẹ́. Ṣùgbọ́n àti wọ́n lọ́ọ́ lọ́wọ́ wọn wọ́n lè ṣàbóyìn fún wọn wọ́n lè tẹ́wọ́n sáré afẹ́fẹ́ rí ògbó àti bí wọ́n tó lọ́jà bí wọn. jọba ẹni ọ̀rọ̀ bá sojú ẹ̀mí ó lè sọ kò sẹ́ni kankan bẹ̀rẹ̀ kó dàn lẹ́kọ̀ọ́ Muhammad sọ́dọ̀ mẹ́rin sọ́dọ̀ àwọn ọmọ kí ilẹ̀ fún rè owó lẹ́sẹ̀ bá lórí ọ̀rọ̀ ká tẹ́wọ́ sí abangbàdúrà a ní bí mọ́ bá wà lórí nígbà rí ẹ̀sùn náà sọ́rọ̀ mi tí ọ̀nà ẹlẹ́gbẹ̀ẹ́jì kò ní kí ọwọ́ yẹn ti níbi èjìká wa báyìí ní èjìká wa báyìí tẹ́bìrì báyìí ọwọ́ yẹn ti níbi èjìká báyìí ẹ̀ẹ́dì Àwọn ẹ̀kùn, ẹ̀yìn pẹ̀lẹ̀ ìgbé pé nígbà tí ó kẹ́kọ̀ọ́ yára yàrá kan lórí

ṣùgbọ́n ọba sọ ọmọ ọkọ àti ìyàwó ọjọ́ wá wáyé alákaná ìyàwó wá sùn wájá rẹ̀ tí òun tó jẹ́ ní ìlọ́wọ́ kẹ mọ́ kírun wọ́n ní wọ̀lé kàdí ó gbà wọn obìnrin lóbìnrin lójú ọ̀rọ̀ mi ẹ̀rọ tó bá ti yàtọ̀ sí yẹ kò sì tọ́ọ̀kù jọ sí kò sì ní kájọ ọgbọ́gbà ẹ̀yìn kiri lẹ̀ ó ti kàn lẹ̀ ó ti kún lẹ̀ ó ti gbogbo ara lẹ̀ ẹjẹ́ yìí yà fún kí bá ká sọ fún náà fẹ́ ṣe jọ sí sọ́rọ̀ mi yé báyìí ẹ̀mọ́ ṣe jọ fún kí ṣòro tó ti jẹ́nu kò ní àwọn lọ́wọ́ Ìgbàlọ́pàá ọmọ bá ni wọ́n tọ̀ sí, síbi tí ò sí tọ̀, ẹlẹ́yìn wọn ti jọ́sìn fọ́lọ́ọ̀lẹ̀, kò sí wàhálà bó ti jẹ́rìí. Náà. Ẹ̀rin torí àwọn obìnrin ká mọ́ máa ṣe ẹ̀ẹ́gá fáwọn. Àwọn obìnrin, wọ́n àmì obìnrin kan bèèrè pé àwọn àjẹ̀gbọ́ to marriage when there is no more love among the couple. Ṣé ọkọ àti ìyàwó ṣé wọ́n lè fara wọn sílẹ̀ nígbà tí ò bá sí ìfẹ́ mọ́ láàrin àwọn méjèèjì? ìbéèrè tí ó pàtàkì oní ọmọ ìyá wa ní obìnrin náà béèrè ṣùgbọ́n tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ báyìí àwọn ilé bí àpá àti wọ́n mọ̀ pé ìbéèrè ní òde ní wá lásán orí ẹ̀ á fi ìrìn lé àbúrò ẹ̀kú rọrùn fún ọmọ ìyá wa lóbìnrin tí ó béèrè béèrè yẹn kí ọgbà nọ́mbà lọ́dọ̀ àwọn ṣe kí a sọ̀rọ̀ ó láwọn prọ́sẹ̀sì kan tí ẹ̀sìn fẹ́ ká ṣe ká tó máa rẹ̀ ètò sí pé mo fẹ́ lọ ìwé náà fẹ́ lọ orí ẹ̀ka dàpọ̀ kí á tó tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ káwọn ti dúró máa gbé dé lẹ́gùn mi ó lọ fẹ́ tẹ̀lé àwọn ìgbé kágbọ́n tí ń tẹ̀lẹ̀ kan láì káwọn á wò pé a orílẹ̀ èdè ojú lọ́nà bàbá ẹgbẹ́ láàrin ara ní ẹ̀ka yanjú ẹ̀ka yóò sì yanjú so ká wọ́n tó ká lè ọlọ́dẹ àti gbà àbágbó kúlẹ̀ kúlẹ̀ káwá lé à kẹ́ẹ̀tú ká lọ lọ́dẹ àti kẹ́ẹ̀lẹ́ òní ọmọ ọba tó mọ́ta wà láàmú kò ní ẹgbẹ́ tàbí ẹ̀ká náà wọ́n kó gbàjọ ṣé kìí ká gba pẹ́ta sí Nípa bí nígbà tí wọ́n bá ń sàbíyà, wọ́n ní mọ́bọ̀ lọ́wọ́ náà, wọ́n tí wọ́n ní àwọn ìjọba ìwà àgbà ìmọ̀wò náwọ́ ìdójú wo ni àwọn àjàmọ́ wa àwọn àjàmọ́ ò sí lè dẹ̀kan kan àwọn abọ́lá ń ṣàdúrà ẹ́ àwọn lè máa ṣe àmì kò sí tó burú ni ṣé àwọn náà tẹ́wọ́ àbá àní tẹ́wọ́ kò ní lè káwọ́ tẹ́wọ́ torí bàbá mi tẹ́wọ́ náà àwọn náà ń jà àtàkéjì tọ́lá wà kọ́lá wà ní nígbà tí à ń ṣàdúrà lẹ́yìn náà tó ń ṣàdúrà tẹni tó ń ṣàmì àmì ìjọ ń ṣe ni o ọjọ́ ṣàdúrà náà ni orí tó máa àmì onílẹ̀ làkúnmọ̀ ṣe jù ọlọ́mọba òṣùpá láìdáwà lóhùn ọlọ́pàá tàbí ìdáwà ló tó lé ìsàdúrà àdúrà ní sọ àdúrà pàdé àdúrà ní àdúrà sàmì gbogbo iná àdúrà wọn lẹ́nu ẹgbẹ́ bá mọ̀ ọ̀rọ̀ ọlọ́pàá àti wọn yẹn ṣe kápábẹ̀ nílẹ̀ ẹgbẹ̀rẹ̀. Àwọn àlejò wà lè gbọ́n sọ́lá wọ́n ráwọ́ tó lá. Ẹ̀ẹ́dẹ́rẹ̀ mi lórí ètò ìbẹ̀rẹ̀ àdúrà ọ̀fẹ́ tuntun alẹ́ ọlọ́run káti dúpẹ́ fọ́lọ́run. Ẹni tí ó bẹ̀rẹ̀ àdúrà rẹ̀ pẹ̀lú sí ìfòrúra, ó tẹ̀sí àkùnlẹ́sì, ó wá fi ìwé ọlọ́run bá tẹ̀lé. Ṣé ó rí kò dáadáa? Ó rí tò, ó rí tò, ó rí tò. Ìdí ìta àgbà lérò ni pé ìkánú mẹ́tẹ̀ẹ̀ta kátàgbé ọ̀sẹ̀lẹ̀. Ìbáwa ti pé nọmba 3 ni ó jẹ nọmba 1, nọmba 2 ni ó jẹ nọmba 1, nọmba 1 ni ó jẹ nọmba 3. Ẹ́ so kí àwọn nǹkan yẹn sáà wà sáà yé ìtàbáwò orí òfin tí nàmbà wá nàmbà tí nàmbà tí kí gbogbo ẹ̀rọ bá wà ní ayé lọ́run kàdúpẹ̀ fọ́lọ́run sábọ̀tà lálùfà lẹ́rí káìsọ́rọ̀ àkóyè káwà gbọ́ ìlọ́run lọ́nà tó mọ́tàrà ìmọ̀ gbàdúrà wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك اللهم ونتوب إليك وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين Àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ wa, ìṣàlá ní kí a fi ètò sí ní ilé tí a fi kọ́ sí náà ní ìgbà yìí. Ṣùgbọ́n ní òpèrè wọn, a tún máa rí ní ọjọ́ mi. Ọjọ́ tá máa rí, a máa jẹ́ kí àwọn ọ̀pọ̀ náà ti agbọ́, àbẹ̀ náà bàjẹ́ tọ́lọ́kọ́lọ́ tí ó ṣe rírọ̀ fẹ́ kọ̀ọ̀kan wa. Kí a kí àwọn akọ́wà pé ìdáhùnmọ́lá o sọ́yìnà. Ṣùgbọ́n àrẹ́kẹ́lá ọmọ bí ọmọ bí ẹṣẹ́ lọ, ẹ̀rẹ́ ilẹ̀ ilẹ̀ tó tàbí ọ̀tọ̀ ìlẹ́yìn. السلام عليكم ورحمة الله وبركاته Ẹgbẹ̀lọ́wọ̀ wọn mẹ́rin.